نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل لا ومن يدلل فلا هادي لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run allah atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà bákan náà atọrọ lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala òbítíbitì àánú rẹ̀ kí ọlọ́run ọba kí ó bá ṣe fún àwọn olùkọ́ wa tí kọ́ wa lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ bí ó gbé bẹ̀rẹ̀ tóbi débi tó délé ní àpadà sí ibú kọ́lọ́n kó má fi kàn wọ́n àwọn tó ti bọ́sálì kìyàmà ọlọ́run bá kó bá foríjì wọn àwọn tí wọ́n bí wa àpadà sí ibú ọlọ́run kó má fi kàn wọ́n bákan náà àwa bẹ lọ́hùn gbogbo ẹnikẹ́ni tó níbù lápá dáadáa lérí ntẹ́ni kọ̀ọ̀kan wá jẹ́ léni ọlọ́mọṣẹ́ bá sanwó lẹ́sàn dáadáa bi rahmatika ya arhamar àwa abẹ Ọlọ́run nínú títóbi rẹ̀ ìjókòó wa yìí kọlọrun kó gba níjọsìn lọ́wọ́ wa kó bá wa fi sínú òṣùwọ̀n sẹẹrẹ wa yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim. nítẹ̀síwájú tafsir wa tí à ń bá bọ̀ suratul an'am lánàá à ń ṣàlàyé fún wa àwọn ẹ̀rí èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ń kó àwọn aláìgbàgbọ́ lójú láti lè fi jẹ́ kí wọ́n gbàgbọ́ wípé ọlọ́run nìkan lè ọba tó yẹ kéèyàn ó máa jọ́sìn fún àwọn ẹ̀rí al-adillatul àwọn ẹ̀rí tó ṣe pé téèyàn bá gbé sọ́pọlọ gan yóò fi wá lọ́kàn balẹ̀ yóò sì fi dá wa lójú pé kò sẹ́ni tó yẹ ká jọ́sìn fún àyàfi ọlọ́run ọba Allah bákan náà ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ń jẹ́ kó yé wa wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe jáná bí ọlọ́run tó bó ṣe pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kórìíra fún ó sì ṣe léèwọ̀ fún kó orogún papọ̀ mọ́ ọlọ́run gbogbo ipò téèyàn bá wà níwájú ọlọ́run tí ẹ bọ́ àbí ìmú orogún papọ̀ mọ́lọ́hún tó bá ti wọnú àlámọ̀rí ẹni yẹn onítọ̀hún ó sì já wálẹ̀ láàrin ìṣẹ́jú kan kò síṣẹ́ eré téèyàn ṣe kódà kó ṣe pé lọ́dọọdún ọgọ́rùn-ún èèyàn lèèyàn rán ní hajj òyàn lèèyàn ń bọ́ gbogbo aráàlú èèyàn ó kírun ọ̀ràn yẹn yóò tún yan náfìlà yóò gbàwẹ̀ Ramadan yóò tún Monday Thursday kì pa kankan jẹ tí bá wọ iṣẹ́ yẹn náà gbé bàjẹ́ so ìdí nìyí tọ́lọ́wọ́n bá fi kí anabi sallallahu alayhi wa sallam ó kì í nílọ nítorí pé iṣẹ́ ìjánabi ọlọ́run ọlọ́run ni máa ń yan èèyàn bẹ́ẹ̀ èèyàn é ṣiṣẹ́ débẹ̀ káwá ní máa ṣàdúrà báyìí tó bá lè ṣe ó padà dànábi ọlọ́run kò sí ní tó jẹ bẹ́ẹ̀ ọlọ́run ni ó yan ẹni tó bá wù ú yóò fi wọ́n ṣànábi ọlọ́run so látara àdí eléyìí ìjánabi ọlọ́run ọba bí ẹbọ bá wọ̀ ọ́ ìjánabi yẹn ó sì bàjẹ́ lọ́lọ́wọ́n bá fi sọ fún anabi sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ní fún wala takunanna minal mushrikin má ṣe jẹ́ ẹnìkan nínú ẹni tí ó dòrògùn papọ̀ mọ́ Ọlọ́run bákan náà lánàá à ń ṣàlàyé fún wa nípa agbára ọlọ́run wípé ọlọ́run ọba tí ó níkápá lérí ṣíṣẹlẹ̀ dáadáa àti ṣíṣẹlẹ̀ ìntọ́kàn òfẹ́ ntọ́kan wa kọ̀ tó bá ṣẹlẹ̀ sí wa kò sẹ̀yìn ọlọ́run kò sì sẹ́ni tó lè mú ntọ́kan wa ò fẹ́ tó bá ṣẹlẹ̀ sí wa kò sẹ́ni tó lè mú kúrò fún wa àfọlọ́run bọ́lọ́run bá sì ṣetán láti ṣe oore kan fún wa kò sí ẹ̀dá ọlọ́run kan tó lè dínà oore ọ̀hún bọ́bá lòun fẹ́ dínà rẹ̀ yóò tún jẹ́ sábà bí oore yẹn ni lóko bá ṣe ń dínà rẹ̀ tó so eléyìí òun náà láti ti fara lẹ́ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير abẹ̀rẹ̀ tutuma alukur'an pẹ̀lú fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ kọ́lọ́run kó ṣọ́ wa kúrò níbi aburú ṣèitán ẹni ègbé ẹni àgbéjìnà síkẹ̀ ètò ọlọ́run bisimilayi rahman rahim. bismillahirrahmanirrahim. pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah ọba tó ṣe wípé orúkọ rẹ̀ yóò mọ̀ nílapa nínú gbogbo èdè orúkọ tọ́lọ̀ ń sọra rẹ̀ náà ni allah gbogbo òyókù, tá à ń fún nítumọ̀ nínú èdè tiwa èyí tó súnmọ́ nítumọ̀ là ń fún allah èyí ó máa hàn nínú gbogbo èdè. lẹ́fìrí pé nú èdè àbọ̀ránìyà wọ́n ní ẹ̀lọ́ì wọ́n ní eli àwọn míì nínú èdè aramaic àwọn ó sọ pé ẹ̀lọ́ì èdè aramaic yìí gan ni èdè tí anabi Isa sọ Jesus Christ ló fi jẹ́ pé anabi Isa kò gbọ́ èbó kò gbọ́ ẹni tí jẹ́ English èdè èbó èdè tó ṣe wípé formulated language ní language tá a mú láti inú Latin wọ́n mú nínú Arabic wọ́n mú nínú French wọ́n kó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ló ń jẹ́ English bó tilẹ̀ wàá jẹ́ pé òun lọ́wọ́ fẹ́ bo gbogbo èdè mọ́lẹ̀ lẹ́nìí èdè ó dà gẹ́gẹ́ bí èèyàn ni alóga kal insan lọ́dọ̀ àwọn onímọ̀ usulu lóga tí wọ́n ń pè ní linguistics èdè dà gẹ́gẹ́ bí èèyàn yẹnimu yóò máa dàgbà wayakuburu thumma yamut èdè tún lè kú tẹ́ ẹ̀ ní gbọ́mọ́ tédè kan tó bá lọ dúró lẹ́gbẹ̀ẹ́ èdè tó lágbára jùlọ èdè tó lágbára jùlọ yóò pa òun ló fi dàbí ẹni mọ Yorùbá àgbọ̀ Yorùbá mọ́ torí pé dèta bàbàrà ń pa èdè wa yẹn ó ń pa yóò dàsìkò kan èèyàn kankan ò ní gbọ́ Yorùbá mọ́ àdámọ́ èdè nìyẹn ló fi jẹ́ pé tí orílẹ̀-èdè kan bá fẹ́ tóbi tó bá fẹ́ ga yóò bàbàrà èdè rẹ̀ orílẹ̀-èdè tán bá ti gbẹ èdè ẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ti dẹrú torí pé èdè wa ó kó culture wa sínú èdè wa ó kó ẹ̀sìn wa sínú èdè wa ó kó bá a ṣe ń ronú sínú. Si tí wọ́n bá ti gbẹ èdè èèyàn lọ́wọ́ èèyàn ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè kan ń bẹ lẹ́nu bó bá lọ ọbẹ̀ ó kọ́ èdè wọn ló fi lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀ bó bá lọ Germany ó kọ́ German language látara àdé eléyìí Allah ó ní lápá kẹ́límà alif lam hao ó ní lápá nínú gbogbo èdè Allahu orúkọ tọ́lọ́wọ́n bá pera rẹ̀ òun náà láti ali'a ya'la uma'lu ayi ma'bud ẹnìkan ṣoṣo tá a gbọ́dọ̀ máa sìn òun ló ń jẹ́ Allah ló fi jẹ́ wípé careless translation òun ni ká túmọ̀ Allahu sí God careless translation ni ìtumọ̀ ìsédè mi èyí tó púpọ̀ káàtó nítorí pé tá a bá sọ pé God bá a ṣe sọ lẹ́nu yẹn kí ló ń sọ fún mi kí ló ń sọ fún ọ pé kì í ṣe small g ni mo pè torí pé tó bá ti lè di small g ó ti dòṣà ṣùgbọ́n gbà tí mo sọ lẹ́nu bóò ló ṣe fẹ́ mọ̀ bóyá capital bóyá capital G ni mo lò ní àbí small g ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn translators tó ń bá jẹ́ ti mùsùlùmí tó bá ń translate Allah Allah náà ni wọ́n fi síbẹ̀ in the name of Allah wọn ò ní sọ pé in the name of God careless translation ni so látara àdí eléyìí orúkọ ọlọ́wọ́ báyìí Allah òun náà la bẹ̀rẹ̀ tafsir. بسم الله الرحمن الرحيم الرحمن ọlọ́run ọba yìí náà lọ́ba tí ó kẹ́ gbogbo ẹ̀dá pátápátá láyé ẹni tó ṣe tọ́lọ́run ọlọ́run yóò kẹ́ ẹni tí ò ṣe tọ́lọ́run ọlọ́run òjò nírọ̀ yìí yóò rọ̀ sílé ẹni tó ṣe tọ́lọ́run ẹni tí ò ṣe tọ́lọ́run òjò ọ̀rọ̀ sí nǹkan oko rẹ̀ náà rahmaniya tọ́lọ́run ó kárí gbogbo nǹkan arahim ìjọ́gbìndé alkiyama òdu ẹni tó bá ṣe tọ́lọ́run nìkan lọ́lọ́run yóò kẹ́ níjọ́ náà kọ́lọ́n kó kẹ́ ìmí àti ẹ sínú ẹni tí ó kẹ́ ọlọ́run ọba ni wa in yamsasaka Allahu bidur. wa in yamsasaka Allahu bidur fala kashifa lahu illa hu. ọlọ́run ọba ni rẹ̀ ànábì wa in yamsasaka Allahu bidurin afáwa imaamu abulfida ibnu kathir tí wọ́n gbajúmọ̀ nípa ìmọ̀ tafsirul qur'an wọ́n ní yakulu ta'ala mukhabiran anahu maliku durri wa nafi wọ́n ní ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń fún wa nírò nínú àyà tá a fẹ́ kà ipò ń lò ó nìkápá lérí àǹfààní ó ń lò ó nìkápá lórí ìnira táǹfààní kan bá ṣẹlẹ̀ sí wa ọlọ́mọ̀ sí bí ìnira kan náà bá dé kò sẹ́yìn ọlọ́run wa in yamsasaka Allahu bidurrin. wa in yamsasaka Allahu bidurrin fala kashifa lahu illa hu. ọlọ́run nira ànábì tí àwọ̀ ọlọ́run tá a bá fi ìnira kan tá a bá fi gbá ìrẹ ànábì mú sallallahu alayhi wa sallam wa in yamsasaka Allahu bidurrin tá a bá fi ìnira kan tá a bá fi kan ìrẹ ànábì ìnira nìrìnra ń jẹ́ bó ti wulẹ̀ kó mọ́ kódà bí èèyàn ń lọ ń ta kígo èso kó sì gúnyàn lẹ́sẹ̀ dóró náà ni ìnira ni èyíkéyìí tó bá kan mùmíní nínú ìnira ọlọ́run ọba ní kò sẹ́ni tá a kì í péjọ ọlọ́nlọ́ falẹ́ akaṣí falẹ́ o ìlà èyíkéyìí nínú ìnira tó bá kan rẹ̀ mindurin mindurin mí nìyẹn ó ń túmọ̀ wípé lil'umum èyíkéyìí nínú ìnira tó bá kan rẹ̀ ànábì ìnira pín sí oríṣiríṣi ọ̀nà ìnira tí ó ju ìmánì wa lọ ọlọ́mọ fi kàn wá. níjọ́ kan ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì jáde nínú ilé lọ́sàn-án gan bàtà ànábì ó jáde ànábì pàdé abubakar òun náà jáde nínú ṣe sí àwọn lárúbáwá àti ní tó bá súnà mu òun náà ni wípé lẹ́yìn bàtà bá ti kírun ayé làtàn àsìkò téèyàn fi máa sinmi ni torí pé òòrùn ó mú oníkálukú wà nulẹ̀ àwọn èèyàn sábà jáde anábì wá jáde lásìkò yìí sallallahu alayhi wa sallam ìgbà tó tún wá jáde ó wá rí sẹ́dínà abubakar tó náà jáde radiyallahu anhu ó wá ní ah, ìwà abubakar kí ọ jáde lásìkò yìí Abubakar ni tó gbóhùn jáde ni pé kò sí nǹkan tó ń wo jẹ ńlẹ̀ òun ò sì ní wá jókòó kanú ilé pẹ̀lú àwọn ìyàwó kọ́mọ́sí nǹkan kóun fẹ́ kan rìn bọ́ta anábìnrin tó gbé ọ jáde yẹn náà ló gbé mi náà jáde anábìnrin ní kò sí nǹkan tá a jẹ ni òdìdí ẹni tó já anábì ọlọ́run ló fi jẹ́ pé Islam yàtọ̀ sí gbogbo táwọn èèyàn ń pè lẹ́sìn lẹ́nìí ẹ̀sìn táyé ń ṣe nísìn religion of prosperity ó làwọn èèyàn ń ṣe lẹ́nu ìnira kankan ò gbúdọ̀ kàn wọ́n bẹ́ẹ̀ sì ni kò rọrùn bẹ́ẹ̀ sánmà bó ṣe rí dúdú ń bẹ funfun ń bẹ ń bẹ ọ̀sán ń bẹ òru ń bẹ ẹni tí bá ń tàn ni sọ pé àdánwò kankan ò ní kàn yín ti ń sọ̀rọ̀ ngan sómórí bọ́ níbi àdánwò ṣùgbọ́n ẹ̀tàn jẹ láyé ń fẹ́ ẹ máa kó gbogbo òṣòro yín bọ̀ ẹni tí ọlọ́wọ́n bá fi sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa in yamsasika allahu bi durr. wa in yamsasika allahu bi durr ọlọ́wọ́n bá ní tó bá wá rí bẹ́ẹ̀ èyíkéyìí inú nira bó ti wulẹ̀ kó mọ́ tó bá kàyìn pàápàá jùlọ ẹ̀rẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam falaka shifalahu illahu kò sẹ́ni tó lè mú ìnira yẹn kúrò fúnra anabi ìlàwọ àfọlọ́ọ̀ nìkan náà ló lè mú kúrò ọlọ́ọ̀ nìkan ló lè múnira òun kúrò fún ni wà ń yamsaska bi khayrin fahuwa ala kulli shay'in qadir. wà ń yamsaska bi khayrin bọ́lọ́n bá sì fi dáadáa kan tó pè dáadáa kan ní tiẹ̀ bọ́lọ́n bá ní dáadáa kan ó tẹ̀ ọ́ lọ́wọ́ kò sẹ́nìkan tó lè kọ́ di torí pọ́lọ́hún ọba ó kápá dáadáa báyìí dáa bá sì ṣẹlẹ̀ kò sí kankan tó sẹ́yìn ẹ̀ fahuwa ala kulli shay'in qadir. torí pọ́lọ́hún ọba yìí ọba tó ní kápá lórí gbogbo nǹkan pátápátá lọ́lọ́hún. aya yìí aya mi ń bẹ nínú alukur'an tọ́lọ́hún tó fi ń sọ ń tọ́jú eléyìí. أعوذ بالله من الشيطان الرجيم الله ما يفتح الله للناس من رحمة فلا ممسك له وما يمسك فلا مرسل له من بعده ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tóun ọlọ́run nínú èèyàn tóun ọlọ́run ọba bá sílẹ̀kùn ìdẹ̀ra òun ọlọ́run ọba fún fàlámùmùsíkàlà kò sọ́nítọ̀ ń tó lè tilẹ̀kùn ọ̀hún mọ́ bóun bá ní ìkẹ́kan àánú ọlọ́nkan yóò máa jẹ́ ti lágbájá ọmọ lágbájá fàlàmùsíkà làá kò sẹ́nìkan tó lè dínà rẹ̀ bẹ́ẹ̀ sì ni tó ń bá di kan mẹ́nìkan kò sẹ́ni tó lè ṣe fún ìyẹn gbúdọ̀ jẹ́ ìgbàgbọ́ tó gbúdọ̀ rinlẹ̀ nínú gbáà nìkọ̀ọ̀kan wa a wá sọ fún wa lánàá wípé èyí tá a wá ń sọ yìí kò túmọ̀ sí wípé àárẹ̀ ń ṣe èèyàn wá ní ọlọ́run ti mú nira wá òun ò ní lọ léwòsàn ọlọ́run náà ni ó mú kúrò mbẹ́ ó wà lọ sàlùwàlá ó wà yẹn náfìlà wà ń sàdúrà a ní ìtumọ̀ rẹ̀ kọ́ nìyẹn ó lọ sílé ìwòsàn ó lo oògùn ó wà á nígbàgbọ́ wípé oògùn yẹn sábàbí ló jẹ́ bóyá ọlọ́run lè lò ní sábàbí kò gbádùn tó bá wá lo oògùn yẹn tó bá wá gbádùn ò wá ní sọ wípé ah tí ì bá sọ la dr lágbájá àìsàn yìí ò bá rán mi sọ́run la ó ti ṣe lọ́run nìyẹn torí pé ọ sọ pé ọlọ́run fi oògùn yìí ṣe sábàbí ò ní sọ pé tí kì í bá so oògùn yìí etí kan ní dùn ọ ni pé etí òun fẹ́ di tí ì bá so oògùn tó ọ̀la tí ì bá so tó oògùn yìí etí òun ò di la ó ti ṣe lọ́run akálàṣe o lè sọ pé ọlọ́run lo oògùn yìí ní sábàbí torí wípé sábàbí ni gbogbo nǹkan yẹn jẹ́ oògùn mi ń bẹ o lè ló kó má ṣiṣẹ́ ọlọ́run ò lo oògùn yẹn ní sábàbí lásìkò yẹn nìyẹn abẹ́ni tó ń sọ wípé ah tí ì bá ṣe ọlọ́dẹ àdúgbò wa àwọn olè gbogbo ilé àdúgbò wa ni wọ́n bá fọ́lé ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ya pa àṣẹ ọlọ́run ní akálàṣe yẹn lè sọ pé ọlọ́run lo ọlọ́dẹ yìí ní sábàbí táwọn olè òfin ráàyè wọlé lẹ́nu sábàbí làwọn nǹkan yẹn ó máa jẹ́ àgbọ́dọ̀ wá fi àṣeyọrí nǹkan yẹn ti sára ẹ̀dá torí pé asbab sábàbí yóò máa ṣiṣẹ́ níbàámu sí musabibu ẹni tó máa fi nǹkan ṣe sábàbí nǹkan oògùn tẹ́nìkan lò tó fún lálàáfíà ẹlòmíì ó lò àìsàn rẹ̀ ó tún máa pọ̀ sí i so látara àdí eléyìí a gbọ́ yé bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì bọ́lá ń bá sì wá sínà oore kan fẹ́ nìkan kí gbogbo ayé pátápátá kí wọ́n lóore yẹn ò ní tẹ́ lọ́wọ́ kí gbogbo ayé káláwọn ó kọ́ di oore yẹn wọn ò lè rí ṣe kàkà tí wọn ò fi rí ṣe wọn ò tún máa jẹ́ irinṣẹ́ fún ẹni ẹni láti jẹ́ kọ́wọ́ rẹ̀ ó tẹ̀ nǹkan tí ń wá ẹ̀yẹn já wo ìtàn anabi Yusuf aleyhi salatu wa salam èròǹgbà àwọn ọmọ ẹ̀yà Yusuf òun náà ni kó má jẹ́ ntọ́lọ́hún ní kó padà jẹ́ yẹn wọ́n ní ẹja lọ sọ sínú kànga sísọ tí wọ́n sọ Yusuf sínú kànga àwọn tí wọ́n ń lọ ilẹ̀ Misra àwọn kọjá tí wọ́n jẹ́ àwọn onírìn àjò àwọn oníṣòwò wọ́n fẹ́ fa mi nínú kànga Yusuf dìrọ̀ mọ́ ìgbà kànga wọ́n fa síta ìgbà tí wọ́n fa síta wọ́n ní ọmọ kan làwọn mọ̀ rí ń bẹ ẹ̀dá àwọn ọmọ mu lọ ìgbà tí wọ́n mu lọ Ànábì Yusuf rẹ̀ wàá pọ̀ tayọ kún wọn wá tà ṣùgbọ́n làwọn ò jẹ́ kún wọn rí ẹwà ara rẹ̀ torí pé tí wọ́n bá rí ẹwà ara rẹ̀ ni kì í ṣe mísọ̀rọ̀ làwọn ènìyàn ń lọ ọlọ́run sì ti kọ àkọọ́lẹ̀ pé ní tí Yusuf ó jẹ ilẹ̀ mísọ̀rọ̀ ni ó ti jẹ kò jẹ́ káwọn ènìyàn ó rí ẹwà ara rẹ̀ ìgbà tí wọ́n dé ilẹ̀ mísọ̀rọ̀ àwọn tà bithamani baksin وشروه بثمن بأس كراهن معدودة owó pọ́ọ́kú ni wọ́n tà ẹ dákun ẹ kàn máa jẹ wá lóúnjẹ dànù ní ẹjọ́ àtàmì nítorí pé ọlọ́run ti kọ́ wípé mísọ̀rọ̀ ni ó gbé jọmọ́ àníyàn táwọn ẹ̀gbọ́n rẹ̀ ní ni pé wọ́n ṣe jàǹbá fún ṣùgbọ́n àwọn gan ni wọ́n jẹ́ irin iṣẹ́ tí wọn ò bá ṣe tí wọ́n ṣeun bàbá rẹ̀ ò lè jó jáde ṣùgbọ́n ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ nípa àwọn fẹ́ ṣe jàǹbá fún láì mọ̀ pé àwọn gan-an lọ́wọ́ ń lò nírin iṣẹ́ kó lè fi jẹ́ ní tí ó jẹ́ anabi Yusuf padà wá délẹ̀ Misra gbogbo ìtàn bó ṣe lò àwa náà mọ̀ tọ́ga ìyàwó ọ̀gá rẹ̀ tó fi ní kó bóun ṣe sìnà tó fi lóun ò ní ṣe sìnà tó fi dèrò ẹ̀wọ̀n èrò ẹ̀wọ̀n ni Yusuf dà tó fi padà wá jáde lẹ́wọ̀n tó fi wá di tó jẹ́ ntí Ọlọ́run fi hàn pé ó jẹ́ ó padà wá jẹ́ gbogbo ipa táwọn ẹ̀gbọ́n rẹ̀ sà ọlọ́run padà lu àwọn yẹn gan nírin iṣẹ́ ni bọ́lá òun sì ṣe máa ń ṣe nìyẹn ló fi jẹ́ pé tá a bá lákìyèsí púpọ̀ ẹ rí i pé ntọ́lọ́n bá lẹ́nìkan ó jẹ́ gbogbo ayé ò bá máa gbógun tì gbogbo ayé ò bá máa dínà ìmọ̀ dínà wọn gan ni ó tún máa ṣínà nǹkan yẹn fún sí bẹ́ẹ̀ ṣe ń gbógun tì sí náà lòkìrì ó tún máa kà sí torí pé ìtẹ̀ ń ṣe yẹn ó dà gẹ́gẹ́ bí ẹni táwọn èèyàn ń pariwo láì dà ẹ tún lọ rédíò ẹ lọ pariwo rẹ̀ sí ẹ wípé ìpolówó ọjà tí ọ̀sánwó fún nìyẹn ẹ ti polówó ẹ gbogbo ayé òsì tún máa so látara àdé eléyìí gbogbo ntọ́lọ́run ti kan ó jẹ́ ẹ̀dá di ntọ́lọ́run bá ti ò ní í jẹ́ gbogbo ayé kó jẹ́ bẹ́ẹ̀ irọ́ ni kò ní dé bẹ́ẹ̀ ọlọ́run fi ń sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam téèyàn bá ti wá mọ eléyìí ọkàn yóò balẹ̀ bó o ti gbọ́ yẹn yé tó o ti wá ń fa nǹkan kan tó o ti wá lé pọ̀ tó ti fẹ́ fa ẹ̀ mú ẹ̀mí rẹ lọ́wọ́ ìyàsọ̀ nǹkan yẹn lẹ̀ èyí tó lọ́run bá ti pè níjẹ́ tó bá ti fa ó sì pé yóò máa jọra wọn yóò máa jọra wọn gbogbo àwọn Yorùbá àtọ́ abó oníṣe ń ṣe tọ̀ Ọlọ́run náà ní bá ṣe lọ́wọ́n bá fi sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wa ìyàm sasikallahu bidurin fala kashifa lahu illa hu. wa ìyàm sasikallahu bidurin fala kashifa lahu illa hu. ọlọ́ni tá a bá fi ìnira kan bó ti wulẹ̀ kó mọ́ tá a bá fi gbá ẹ̀rẹ́ ànábì mú kò sẹ́ni tó lè mú kúrò fún ọ àfọlọ́hún. wà ìyẹn sẹ́sẹ̀ bí kọ́lé pẹ̀lú àlẹ́ kò lè ṣe ìlúkọ́dé. bá a bá sì pé dáadáa kan ní tiẹ̀ kò sẹ́ni tó lè kọ́ dí kí dáadáa yẹn ó mọ̀ tẹ̀ ọ́ lọ́wọ́ nítorí pọ́lọ́wọ́n ọba òní gbogbo ẹ̀ fọwọ́ àlẹ́ kò lè gbòkúlì ṣe gbogbo nǹkan pátápátá kò sí tọ́lọ́wọ́n ò ní kápá lérí ẹ̀. وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير ọlọ́run ọba tún wá ń ròyìn ara rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tẹ́nìkankan ò bá pinnu ẹ̀ ọlọ́run ọba ní wàhùwà kọ́hìrù fọ́ọ̀kan ìbáde ọlọ́run ọba yìí lọ́ba kàyàkàyà lérí gbogbo ẹrú ẹ̀ alkọ́hìr òun náà tó ṣe pé wúwà lẹ́dí kádọ̀ átìlá òrùrẹ́kọ́ọ̀ ọba tó ṣe wípé gbogbo ọrùn ọtẹ kọ̀kọ̀ fún ni ọlá túláàsì ọfẹ́ ọkọ̀ gbogbo ẹni tí ń jẹ́rùsìn ọlọ́run ò rọ́gbọ́n dá sí àtẹni tó lóun ọgbà pọ́lọ́ ń bẹ túláàsì àwọn súnà ọlọ́run kan bẹ tó yẹ pé yọ́ọ́ máa ṣẹlẹ̀ ọ lórí kó ní ẹ ọgbà fọlọ́run básìkò oorun bá tó sùn gbogbo nítorí ó jẹ́ ara pé tọ́lọ́run ń ṣẹ lórí ẹ náà nìyẹn básìkò tó bá yẹ kó jáde láyé bá sì tó gbogbo agbára torí o ní kọ́hírù ọlọ́run ọba jẹ nípa ọba tí ó ṣe ń tọ́ fẹ́ lórí gbogbo ẹrú ẹ̀ tí ó ṣe ń tó lè bí léèrè lọ́lọ́run. kò sẹ́ni kankan nínú gbogbo ẹ̀dọ́ ọlọ́run ọba tágbára ọlọ́run ò ìyẹn lọ́yẹ gbàyà wa bá tó rìn sọ fún wípé jùlọ gbogbo ẹnikẹ́ni tó bá ń wọra rẹ̀ àwọn yẹn lu ayé ayé náà sì mọ̀ pé èèyàn wáyé firaun ó bọ̀rọ̀ rẹ̀ débi wípé fàkọ́lá ana rabbukumula àlá ó lẹ́yìn ọmọ Israel wọ́n tún sọ fún yín pé ẹ lọ́lọ́run mi bukumu rabbukumula àlá èmi lọ́lọ́run ọba yín tó ga jùlọ ẹ wọ ọlọ́run bí ṣe máa ń tó nǹkan ọba elétò lọ́lọ́run ṣùgbọ́n látara wípé ẹni tí ò yé wa. ó pọ̀ ju tó yẹ wa lọ ní máa jẹ́ kí iṣẹ́ ọlọ́run fẹ́ máa dàrú mọ́ wa lójú ṣùgbọ́n lọ́run sì ti máa pọ́pọ́lọ wá lè mọ́gbe ló fi ní làbúdàmínà tẹ́sílíìm kájúwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run tó bá yá ògbé ó padà máa yé wa ṣùgbọ́n pọlọ wa ta níláyè ó níbi tí límìtì rẹ̀ mọ́ ó ní límìtì níbi tó lè comprehend nǹkan kí nìdí a fi sọ eléyìí ọ̀rọ̀ fúrọ́dù tá a yà sí ló jẹ́ afẹ́ padà sọ̀rọ̀ Yusuf tá à ń sọ lẹ́ẹ̀kan ṣe é mọ̀ pé Yusuf òun èé sara alẹ́ Misra Yusuf ojọ́mọ ta ni ojọ́mọ Yakub anabi Yakub gangan ni Israel òun ni Israel anabi Yakub gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ tán pè ní Jacob òun gangan ni Israel. àwọn ọmọ rẹ̀ tó bí náà ń pè ní banu israel àwọn ọmọ yakub àwọn ọmọ yakubu yẹn àwọn náà padà di ọmọ israel ṣáàmù ni wọ́n gbé ni wọ́n wà ṣáàmù yẹn nígbà náà nísìn ibẹ̀ náà ń pè ní syria kan ṣùgbọ́n ibẹ̀ gan syria kókó àwọn ibi tó ń jẹ́ bẹ́ẹ̀ pọ̀ nígbà náà ṣùgbọ́n Syria náà wà ńbẹ̀ ilẹ̀ Sham ilẹ̀ ẹ̀tàn ni tó yẹ pé téèyàn bá lówó lọ́wọ́ yẹ kéèyàn ó lọ ọbẹ̀ kéèyàn lọ kéèyàn ó ṣèrìn àjò kéèyàn ó lọ ọbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ibẹ̀ náà ti dìde nílẹ̀ Sham ibẹ̀ sì tún ni adul mahshar táyé ó bá parẹ́ ibẹ̀ lọ́lọ́wọ́ gba gbogbo èèyàn jọ sí ibẹ̀ láyé ó parẹ́ sí ibẹ̀ ni arudul mahshar torí pé táyé ó bá parẹ́ ọlọ́run ọba má jẹ́ ó ṣojú wa iná kan ó yọ níbùyọ oòrùn yóò yọ níbùwọ oòrùn gbogbo èèyàn ò rí iná yẹn wọ́n máa sá iná yẹn yóò máa lé wọn yóò máa lé gbogbo èèyàn lọ sáádùn makshar gbogbo ibi tó ń kálukú bá wà yóò kó wọn jọ síbẹ̀ ibẹ̀ la yóò parẹ́ sí. ṣáàmù yìí ibẹ̀ ni anabi yakub ibẹ̀ ló wà tí Yusuf fi dèrò Misra ẹ wá máa wo sí ọlọ́run lè ya kìdíyà amúranká náà máa fọ́ ẹ ò gbà tọ́lọ́ wọn bá ti ń báṣẹ́ yẹn bọ̀ nítorí kí Musa ó lè pa sábàbí ìparun fún Fìràwọ́ náà Yusuf ó dara alẹ́ Misra Yusuf wá ní gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi nígbà tọ́rọ̀ yanjú tán àti bàbá àti ìyá ẹ̀ máa bọ̀ ní Misra wọ́n bá wá dara misra wọ́n wá ń gbé bẹ́ẹ̀ látara ipò tí yusuf tó dì mú àwọn ará misra wọ́n wá ń fojú àpọ́nlé wo àwọn èèyàn yusuf wọ́n ń fojú àpọ́nlé wò wọ́n wọ́n ń fojú ẹni yìí wò wọ́n ó wá ń lọ bẹ́ẹ̀ nígbà tó wá yá àwọn tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ misra gangan wọ́n wá di wípé ẹ gbọ́ náà àwọn wò lára àlù gan-an àwọn wo la tọ̀ ń rìn wá gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ ní gbogbo bí ló sì jẹ́ pé gbogbo òlu tí ò bá ti fààyè gbàlejò kò lè nílọsíwájú wọ́n wá ń ẹlẹ́yàmẹ̀yà wá ń bẹ̀rẹ̀ wọn ò wá rí nǹkan yìí ṣe títí dìgbà àsìkò fìràwọnà ti Musa ìgbà tí fìràwọnà Musa wá débẹ̀ òun wá nítọ̀ òun gbófin kalẹ̀ báyìí gbogbo àwọn tó bá ti jọ́ mọ́ Israel tó ń bẹ nílẹ̀ misra ẹrú ni wọ́n jẹ́ fáwọn ojúlówó ọmọ ilẹ̀ misra ọmọ nílẹ̀ àwọn ó sì máa lò wọ́n nílò ẹrú fìràwọn wa bẹ̀rẹ̀ sí ní lò wọ́n nílò ẹrú ó wá tún sọ fún wọn wípé ẹ lọ́lọ́run kankan anarọ bòkún mo là àlá èmi fìràwọn lọ́lọ́run ti yín èmi lẹ́mọ̀ sìn ó wá lò wọ́n àwọn bànú Israel àwọn bá fẹ́ dáko àwọn ni ó fi dáko bá fẹ́ mọ̀lé lóun jẹ́ pé ní misra yẹn tó bá débẹ̀ wọ́n ń pè kí nìkan ní pyramid ihram ombẹ̀mbẹ̀ téèyàn bá débẹ̀ nínú àwọn structure tó jẹ́ wípé nǹkan ìmọ̀ lágbàáyé téèyàn bá débẹ̀ èèyàn ò rí ẹ wà á máa ṣe mọ̀ wípé láyé ìgbà yẹn ṣé crane wà crane ni tí wọ́n fi máa ń fa nǹkan lóòkè tí wọ́n fi máa ń gbé ẹrù ńlá tí wọ́n ń kọ́lé àwọn construction companies yẹn máa ń lò tí wọ́n bá fẹ́ kọ́ ilé tó ga rororo sẹ́yìn pé yóò ṣòro káwọn èèyàn tó máa ru búlọ́ọ̀kù lóòkè wọ́n wáá fi crane wọ́n fi gbé àwọn nǹkan ńláńlá yẹn wọ́n fi gbé lóòkè ṣùgbọ́n nígbà yẹn kò sí crane ìhìrámù kọ̀ọ̀kan sì ga tefetefe wọ́n wàá máa wò pé bó làwọn èèyàn yẹn ṣe gbé àwọn òkúta ńláńlá yìí bó ni wọ́n ṣe gbé dókè yẹn yóò máa ṣèyàn léyìn àti ìyàbá débẹ̀ lẹ́ẹ̀fi lè mọ iṣẹ́ tí faraon tó fa ọmọ Israẹli ṣe ó lò wọ́n nílò ẹrú tí kì í ṣe kékeré ó wá ń lọ bẹ́ẹ̀ kó tó wá di pé àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ Yusufu ló wá bí Musa aleyhisalatu wasa ẹ wá ògbà tí Musa tó wá jáde tá a bá wá wò dáadáa wà á rò pé àṣebáyà torí Musa gan lọ́wọ́n fi ní kí Yusufu ó dèrò Misra ẹ wò bọ́lá ń ṣe ń tò ṣẹ́ Musa wá padà wá jáde nígbà tí wọ́n ti ń lo àwọn ọmọ Israẹli nílò ẹrú Musa ló wá là wọ́n níbi ìmúlẹ́rù Firaun àlàyé pọ̀ kì í ṣe bẹ́ẹ̀ là ń lọ ṣùgbọ́n tá a fẹ́ mú jáde ń ni pé tọ́lọ́ ń bá ń ṣiṣẹ́ ó lè mọ ìyá wa ó ní tọ́lọ́ ń fẹ́ fi nǹkan yẹn sọrí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ní yá wa ọlọ́run ọba ṣe ọlọ́run ní kánà aliya وهو القاهر فوق عباده وهو القاهر فوق عباده ọlọ́run ló ń ju gbogbo ẹ̀dá lọ fáwọn alqahiru òun lọ́ba tí ó ṣe ń tẹ̀dá ọ̀fẹ́ ṣe òun ó ṣe lérí ẹ̀ ń tẹ̀dá ọ̀fẹ́ kó ṣe òun ọlọ́run yóò sì máa ṣe ọ́ tí ó sì ń tó ṣe agbára tọ́ lọ́wọ́ bá nìyẹn kullul jababira gbogbo àwọn tán láwọn já lágbára ayé bó ti wulẹ̀ kán lágbára tó bó ti wulẹ̀ kún ọlọ́rìn tó bó ti wulẹ̀ kí gbogbo èèyàn máa bẹ̀rù wọn tó tọ́lọ̀ ń bá ní mo dé kò sí tí wọ́n ṣe tọ́lọ̀ ń bá ní o ní lágbára mọ́ ó parí náà nìyẹn bọ́lọ̀ ń bá ní gbogbo ipò rẹ ọ wà láyé báyìí gbogbo ipò yìí ó sì kúrò lọ́wọ́ ẹ ọlọ́run ó sì lo agbára rẹ̀ lérí ẹ ọlọ́run ọba yìí wàá wà lọ́kọ́ èrò fọkọ ìbáde ìwọ náà ti bìkan kíyèsí bá a ṣe wà yìí tákàndùn bó ṣe mọ wíklò tó bá múyàn lọ́wọ́ ó sì rí odidi baálé ilé tí ó máa sun ẹkún láàrin òru kódà bí èèyàn jẹ́ pírẹsidẹ́ǹtì tákàndó bá mú bímọ anel kelma ọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì yóò gbàgbé kó jẹ́ yóò bu ẹkún nísìnyí yóò kàrú báyìí sọ́tàn ẹ̀wà wà kódà ẹlòmíì ó máa sọ fún dókítà pé ẹ dákun ẹ bó ń gé ọwọ́ yìí wọn ni àkó nídìí gígé yóò lọ ẹ gé ọwọ́ yìí ara ni o sọ́tàn. So láfi mọ̀ pé a jẹ́ nǹkan kan wa huwa al-qahiru fawqa ibadihi. wa huwa al-qahiru fawqa ibadihi. ọlọ́wọ́ bá lóun lọ́ba al-qahir òun ni ọba ajẹnipa ọba kàyàkàyà lérí gbogbo ẹ̀dá pátápátá àṣé àìmọ̀rọ̀ gbé kalẹ̀ ní kéèyàn máa sọ wípé ẹni tágbára ọlọ́run ọba ò ní ká ọlọ́run ò tí ì da ọ̀rọ̀ burúkú ni. bó sì yẹ kéèyàn ó wí ni wípé kò sí ẹni tí agbára ọlọ́run ọba ò torí pé n tó sọ yẹn ni pé kì í ṣe ẹni tágbára ọlọ́run ò ní ká ò sí kò kàn tí ì dání ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nìyẹn ó sì ṣe tán kó padà wá dá ni ó padà wá rẹ̀ ló fi jẹ́ pọ̀ yẹ kéèyàn ó gbọ́ ìtumọ̀ yìí dáadáa téèyàn bá ń sọ̀rọ̀ gbà ẹni yẹn yóò wọ̀ fàtúrò ọlọ́run láà ọ̀rọ̀ burúkú ni kò sí onítọ̀ yálẹ̀ èyí tó ti dá àtẹ̀yí tí ò ti dá kò sí ẹni tágbára rẹ̀ kọ́ wọ́n kọ́ hir fọkọ̀ ìbáde. gbogbo èyí ló yẹ ká dì sọ́kàn bẹ́ẹ̀ nìkan bá ń halẹ̀ lágbára tiwọ̀ ọba ka ẹ̀fà lọ́lọ́run lọ́wọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn wàsọ́ọ́yá tànàbì ṣe àsọtẹ́lẹ̀ ànábì ànábì lẹ́yìn èèyàn àwọn tọ́lọ́mbáyàn aleikum bisamo ìwà tọ́à ẹ máa gbọ́ sí wọn lẹ́nu ẹ sì máa tẹ̀ láṣẹ àwọn olórí yín bẹ́ẹ̀ bá ní àwọn ẹ̀tọ́ gbà lọ́wọ́ wọn ẹ béèrè àwọn ẹ̀tọ́ yín bí wọn ò fún yín yín ẹ má wọn jà ẹ dojúkọ lọ́hùn ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́dọ̀ torí padà bí wa sallallahu Islam. kò bá mu kéèyàn ó wá jáde sí gbangba kéèyàn máa tako lórí aburú tí máa ń bẹ ń bẹ ó máa ń pọ̀ ju dáadáa tí máa ń mú lọ́wọ́ lọ àmọ́ ẹ̀sìn kọ́ wa wípé bá a bá lè dọ́dọ̀ olórí ká lọ bá láwa àti ẹnìkan ká sọ ibi tó kù sí ká sọ ọ́ fún un nítorí pé ẹni tá a bá lọ bá láwa àti ẹnìkan níbi tó bá kù sí tá a bá sọ fún un ó súnmọ́ kó náà tún ra ẹ̀ ṣe ṣùgbọ́n ẹni tá a bá dáyẹ̀yẹ́ ẹ lẹ̀ ní gbangba ó súnmọ́ kó má gbà torí pé nǹkan ń pè nípò ọlá amagun yẹn ẹni tó bá ti mú èkú dà lọ́wọ́ ẹnikẹ́ni tó bá ta fèlèfèlè ní gbangba yóò bẹ̀ dànù ṣùgbọ́n tẹ́yẹ bá lọ abẹ́lé kù dà nílé yóò ti fi èkú dà rẹ̀ lẹ̀ ẹ wà lè bá sọ̀rọ̀ ìyẹn bẹ nínú ẹ̀kọ́ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa kọ̀ wá síbẹ̀ èèyàn ṣe wá ga tó nípò tó bá wá ń ṣe ń tó wù tí tágbára ti wá ọ̀ka tẹnu ti wá ọ̀ka ẹ̀fí ilẹ̀ wàhùwàlùkọ́ èrò fọkàn ìbáàdì yìí ọlọ́run ọba ò tí ì ṣetán tí ó mu ni èyí ò gbúdọ̀ ọmọ páyà lérí pé ah sọlọ ń sì ń bẹ báyìí tí alá ò gbúdọ̀ sí èméjì pé sọlọ ń bẹ ọlọ́run ọba ń bẹ bẹ́ẹ̀ nìkan bá sọ pálágbára lòun tóun ṣe ń tó wú òun ẹ̀fí ilẹ̀ èrò fọkàn ìbáàdì ọlọ́run ọba yìí ni ọba tí máa ṣe kò ní láyà ọba yìí lọ́ba tí tó bá ní nǹkan kọ̀ hárẹ̀ yàn ó ṣe ń téèyàn fẹ́ léèyàn lórí lọ́la túláàsì téèyàn ò ṣe ní téèyàn ó ṣe ìtumọ̀ kọ́ irú nìyẹn torí pé ẹ̀dá kan ò fẹ́ kò sẹ́dá kan ń bẹ Musa alayhi nínú àdìsí tó lálàáfíà nígbà tí malakul tó wá bá anábì Musa wípé mo fẹ́ gba ẹ̀mí rẹ̀ hadith yẹn ó gbé jáde pé anabi musa fi ìkúkù fọ́ lójú aleyhi salatu wa salam pé ìkúkù ló fi fọ́ ní ojú ìpè àwọn gba ẹ̀mí ta ni ìpè <laughs> kò sí tó jọ bẹ́ẹ̀ láéláé kì í sóun ni lọ́gbà ẹ̀mí ẹ̀ kó tó di pé ọlọ́run ọba padà wá ka ìyára rẹ̀ ọlọ́run ò ní gbẹ̀mí ànábì ọlọ́run ká àfikọ́ ọlọ́run fún ní option pé ṣé ká mẹ́mí rẹ̀ sọ́dọ̀ àbí kò sẹ́kù láyé wọ́n tó bá sẹ́kù láyé náà ó padà kúrò náà o àwọn anábì ọlọ́wọ́ àwọn lọ. sùmọ́kìlà afẹ́ fààyọ́ ń bẹ̀ kò sẹ́dà kan tí wọ́n sọ fún wípé ṣé ká mẹ́mí rẹ̀ sọ́dọ̀ àbí ká tún lu gbogbo wa tó bá yẹ pa alágbára ni tọ́lọ́n bá fẹ́ mẹ́mí kò yẹ ká jí orí mú tó o bá sùn ó yẹ sọ fọ́lọ́n pé mi sùn tásìkò oorun bá ti tó o sùn tó o sì lágídí tó o bá lọ́ọ̀ fẹ́ sùn ó padà rí pé ìgbà tó o padà dọ́bù oorun tó sùn yẹn ó lọ padà wá sùn so látara àdí eléyìí àwọn kankan ń bẹ tọ́lọ́wọ́n bá ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ bó o ti wá wulẹ̀ kó lálàáfíà tó táàárẹ̀ bá dé ó sàárẹ̀ lọ́la túláàsì ẹnìkan yìí fẹ́ káàárẹ̀ ó ṣe oṣù mọ́ túláàsì àárẹ̀ ó ṣe ọ́ ó sì tún lálàáfíà kò wá fi ẹni tí màá fẹ́ kó wọ́ dá lọ́wọ́ òun nígbà kankan irọ́ ni ìgbà kan ń bẹ ó lò ó lọ ìgbà kan ń bẹ kò tún ní sólọ́ rẹ ìgbà kan ń bẹ ó yòó ìgbà kan ń bẹ ibi ó máa ó lòwó lọ́wọ́ báyìí ibi ó sì máa pa ọ́ ìyẹn kọ̀hárù ọlọ́run nìyẹn ọlọ́run yóò lò lórí gbogbo ẹrú ẹ̀ wa huwa al-qahiru fawqa ibadihi. ọlọ́run ọba yìí ni ọba kàyàkàyà lórí gbogbo ẹrú ẹ̀. wa huwa al-hakimul khabir. ọlọ́run ọba yìí al-hakim lọ́lọ́run ay fi jami'i ma yaf'aluhu lérí gbogbo ntọ́lọ́run ọba ń ṣe pátápátá ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run ọlọ́run ọba ṣe gbogbo nǹkan tọgbọ́n tọgbọ́n ó lè mọ ìyá wa ṣùgbọ́n kò sí nǹkan tọ́lọ́run ọba ṣe tí ò lọ́gbọ́n nú ìtumọ̀ hakimu nìyẹn ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ni ọba tí ń ṣe gbogbo nǹkan tọgbọ́n tọgbọ́n alkhabir ọba tó ṣe wípé gbogbo nǹkan ló yẹ ọba tí gbogbo nǹkan yẹ sí tí ó sì fún wa nírò nípa ẹ̀ òun lọ́lọ́run lórí gbogbo nǹkan tí ń ṣe náà. قل أي شيء أكبر شهادة قل الله شهيدا بيني وبينكم وأوحي إلي هذا القرآن قل الله شهيد بيني وبينكم قل الله شهيد بيني وبينكم وأوحي إلي هذا القرآن لأنذركم به لأنذركم به ومن بلغ أئن أنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون ọlọ́run ọba ní kol a rí i pé كل àyà tí a ọlọ́ni rẹ̀ ànábì tún sọ fún wọn kùlẹ̀ ayọ̀ṣẹ́ in akubaru shahada ọlọ́run ní rẹ̀ ànábì bí wọ́n léèrè à ń sọ fún yín à ń fún yín lápèjúwe à ń fún yín láwọn nǹkan tó jọra wọn à ń fi wọ́n wéra wọn à ń fún yín láwọn àmì tí ó jẹ́ kẹ́ ẹ mọ̀ pọ́lọ́n ló yẹ kẹ́ ẹ máa sìn ọlọ́ni rẹ̀ ànábì bí wọ́n léèrè ayọ̀ṣẹ́ in akubaru shahada. Yeah. kí ni nǹkan tó tóbi kí tún ni nǹkan ọ̀hún tó tóbi lẹ́rìí jíjẹ́ ká fẹ́ẹ́ fi ẹnìkan ṣe ẹlẹ́rìí ta ló ga jù lẹ́ni ta lè fi ṣe ẹlẹ́rìí ọlọ́run rẹ̀ ànábì bí wọ́n lérè. ọlọ́run rẹ̀ ànábì bí wọ́n lérè àjọjọ́ ń sọ èmi ń sọ fún ipò ọlọ́run ló máa sìn ẹ̀yin sọ pé òòṣà ló máa sìn ó wá yẹ ká tá a lẹni tí ó bá wa dá sọ̀rọ̀ yìí kò lè ayúṣe akbaru shahada ọlọ́nira ànábì bí wọ́n léèrè tá a lẹni tó tóbi jùlọ tá a lẹni tó ga jùlọ lẹni tó lè bá wa dá sí tó lè jẹ́rìí tó jẹ́ ẹni tó ṣe déédéé jùlọ lẹni tó lè jẹ́ ẹlẹ́rìí láàrin èmi àti yín ọlọ́nira ànábì bí wọ́n léèrè ọlọ́run sì ti mọ̀ wípé àbòsí ni wọ́n ó ṣe oníkálukú ó dákẹ́ ni torí pé kò sẹ́nìkan tí wọ́n lè sọ náà jọ ṣùgbọ́n wọn ò ní sọ so kódà àwọn tí wọ́n ń bọ̀ ọ̀sà tí wọn ò bọ ọlọ́run tí wọ́n bá bi wọ́n léèrè wípé ta lẹni tí ó jẹ́ ẹlẹ́rìí tó tóbi jùlọ ní ẹlẹ́rìí ẹ̀rí pé tọ̀rọ̀ bá dojú ẹ̀wọ̀n ni pé tọ̀ ọlọ́run náà ló máa tó pamọ́ gbogbo oníkálukú náà gbà wípé gbogbo ntójú tiwa ò tó ọlọ́run ọba tó ojú ọlọ́run ọba tó gbogbo ibi tí màá tiwa ò dé ìmọ̀ ọlọ́run ọba débẹ̀ gbogbo wa bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kèfèrí wọn gbà wọn ò ní sọ jáde ọlọ́wọ́ anira ànábi bí wọ́n léèrè pé ta lẹni. ta lẹni tó tóbi lẹ́ni tó lè jẹ ẹlẹ́rìí fún wa lórí níta yọjọ́ ń fà mọ́ra wa lọ́wọ́ yìí ọlọ́nira ànábì sọ fún wọn kó lè lọ́ọ́ bí wọn ò fèsì sọ fún wọn pọ́lọ́wọ́n ọba ni.

ìdí nìyí tó fi jẹ́ wípé tí nǹkan bá ti dé ojú ẹ̀ nínú òfin ṣẹ̀ríà tó bá ti di wípé ọ̀rọ̀ ti di wípé ó ti fẹ́ àfẹ́ mọ bi tí a fẹ́ fì sí nínú ọ̀rọ̀ yóò wá di bíi pé ẹja búra ọkọ tí ó ká ọkùnrin mọ́yàwó ẹ̀ lórí tó wá lọ ọ̀dọ̀ adájọ́ ṣẹ̀ríà. wípé òun bá obìnrin ọkùnrin lórí ìyàwó òun adájọ́ sẹ̀ríà wà béèrè wípé ẹlẹ́rìí mẹ́rin ń kọ́ kò sẹ́lẹ́rìí mẹ́rin kankan òun lọ́kọ ẹ̀ àtọ̀ ìwọ lọ́kọ rẹ̀ ọ̀dà ìyàwó ntọ́kọ rẹ̀ wì í ṣé bẹ́ẹ̀ lórí abẹ́ ẹ̀kọ́ ìyàwó ní rárá kọ̀ apá adájọ́ náà bàjá kò mẹ́lẹ̀ kò ìyàwó tó ń sìnà kọkùnrin mọ́ lórí ó ní wọn ò ká nǹkan kan mọ́ lórí ọlọ́run ní tó bá di bẹ́ẹ̀ nínú sọ́rọ́tù náà ọlọ́run ọba ní yóò di pé wọ́n wà á jọjọ búra náà ń pè ní mùláàánà lẹ́àn tọ́láàkù ni tí wọ́n bá ti jọjọ búra ìpele ìbúra yẹn nígbà tán bá jọjọ búra. wọ́n padà wá fira wọn lẹ̀ torí pé ọkọ òbúra wípé mo fọlọ́run sẹlẹ́rì mo ka mo ka ọkùnrin mọ lórí yóò fọlọ́run ọba búra bẹ́ẹ̀ ìyàwó náà ó fọlọ́run búra wípé òun fọlọ́run ọba sẹlẹ́rì wípé kò ka ọkùnrin kankan mọ́ lórí tán bá ti wá ẹjọ́ búra yẹn bẹ́ẹ̀ wọ́n wà nítọ̀ wọn ò gbọdọ̀ fẹ́ra wọn mọ́ ànábì ni almutalainan àwọn méjèèjì akọ àtìyàwó tí wọ́n bá ti jọjọ búra bẹ́ẹ̀ ìdàfitáraka tán bá ti fira wọn lẹ̀ la yajtami'ani abada wọn ò tún lè fira wọn láéláé torí pé búra tí wọ́n bú yẹn yọ sẹ́ ọlọ́run ọba fi sọ nínú al-Qur'an nínú suratu Nur. ní kẹrẹ́ àwọn tí wọ́n lé àwọn káyàwó àwọn mọ́zìnà àwọn fúra sìnámọ́yàwó wọn. tí wọn ò sì ní ẹlẹ́rìí mẹ́rin pẹ̀lú wọn. àyà ara wọn nìkan ni wọ́n ríra wọn. فشهادة أحدهم أربع شهادات. ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan wọn mẹ́rin ni ẹ̀rí kan tí wọ́n ìjọ́un nìkan yẹn ó ṣe déédéé ẹ̀rí mẹ́rin. أربع شهادات بالله. نعم. إنه لمن الصادقين. yóò wá fi ọlọ́run ṣẹlẹ́rìí ibi tá a fẹ́ lò gan ni أربع شهادات yóò wá sọ lẹ́ẹ̀mẹ́rin sẹ́mi kó nìkan lórí rẹ̀ pé أشهد الله mo fi ọlọ́run ṣe ẹlẹ́rìí wípé innani mina sadiqin olódodo ni mí mo ká ọkùnrin mórí ẹ̀ àkọ́kọ́ yóò sọ bẹ́ẹ̀ yóò tún sọ lẹ́ẹ̀kejì wípé inni ushidullah èmi fi ọlọ́run ọba ṣe ẹlẹ́rìí wípé mo ká ọkùnrin mórí ẹ̀ olódodo ni mí yóò sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin tó bá wá di ẹlẹ́ẹ̀karùn-ún والخامسة أن لعنة الله عليه tó bá wá dẹ̀lẹ́ karùn-ún yóò wá sọ wípé tó bá wá di ẹlẹ́ẹ̀karùn-ún ọkùnrin yóò wá sọ wípé kí làánà ọlọ́run kó máa bóun tó ń bá parọ́ mọ́yàwó òun bí ó ṣe sọ nìyẹn tó ń bá parọ́ mọ́yàwó òun kí làánà ọlọ́run kó máa bá òun wọ́n wàá pe ìyàwó náà. wípé ìyàwó ọkọ ló ti sọ tiẹ̀ yìí ìwọ ìyàwó ìwọ náà bọ́ta náà. wàyàtọ̀rọ̀ àǹkàlàdà. nítorí náà obìnrin náà òun náà ó gbé yà kúrò lára rẹ̀ ìyẹ̀ òní tọ́sùn náà pẹ̀lú pé òun náà ó búra. obìnrin náà yóò wá máa jẹ́rìí yóò wá ní mo fọ ọlọ́run ṣẹlẹ́rìí wípé dájúdájú wípé mo fọ ọlọ́run ṣẹlẹ́rìí pé irọ́ lọ́kọ mi pa yóò sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin pé mo fọ ọlọ́run ṣẹlẹ́rìí tó bá wàá di ẹlẹ́ẹ̀karùn-ún wal khamisata anna gadaba Allah tó bá wàá di ẹlẹ́ẹ̀karùn-ún obìnrin yóò wàá sọ wípé tọkọ làánà ni tóbìnrin yóò ìbínú ọlọ́run kó máa bá òun kana mina sọ́ọ̀dì tó bá ṣe pé òdodo lọ́kọ̀ òun sọ ìbínú ọlọ́run kó máa bá òun tó bá ti wá débẹ̀ yẹn adájọ́ ni ọ̀rọ̀ ti parí ẹ fira yín lẹ̀ kó kálukú máa lọ. ọlọ́run ọba fi sọ pé kò láyò ṣẹ́yìn akubaru ṣahada. kò láyò akubaru ṣahada. kò sí nǹkan tó tó tọrọ bá dojú ẹ̀ tá a bá ti fọ ọlọ́run ṣe lẹ́rìí òpin ọ̀rọ̀ nìyẹn paapin rẹ̀ nìyẹn èèyàn gbúdọ̀ sí iyèméjì mọ́ pé ọ̀dà agbó bá a ti ń sọ lọ mo fà ọ́ lọ́lọ́run lọ́wọ́ pàápín ẹni yẹn ọlọ́wọ́n bá ní kò tún sí nǹkan ọ̀hún mọ́ ìrẹ́ ànábì sọ fún wọn àwọn kèfèrí kúlẹ̀ ayúṣe yìí akọbárò ṣáádà kí ni nǹkan tó tún tó ní ẹlẹ́rìí tó tóbi lẹ́lẹ́rìí tó ọlọ́run ìrẹ́ ànábì sọ fún wọn kúlẹ̀ là ṣàhídọ́ọ̀bẹ̀ẹ́ni rẹ ànábì sọ fún wọn pé ọlọ́run ọba ti tó lẹ́lẹ́rìí láàrin mi àtẹ̀yìn kèfèrí. wa uhiya ilayya hadha al-Qur'an wa uhiya ilayya hadha al-Qur'an li unzirakum bihi wa man balagh. أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون ọlọ́run ọba ni ọba tó tóbi jùlọ ní téèyàn fi máa ń ṣẹlẹ́rì lóbi jẹ́ pé nínú tó ba nínú jẹ́ lẹ́nì tọrọ ọba ti dójú ẹ̀ àwọn èèyàn ò ní ọyá tá fẹ́ búra tá a bá fẹ́ ẹ lọ kó ìbọn jáde ẹ lọ kó irin jáde ìyẹn làwọn gbàgbọ́ àwọn ìyẹn ni kéèyàn fi ṣẹlẹ́rìí káwọn fi búra la ọlọ́run ọba òní ló fi jẹ́ pé gbàtọ́ ọlọ́run ọba gan ń jẹ́rìí lérí wàdàníyà rẹ̀ lórí ìjọ kan ṣoṣo ẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló fi bẹ̀rẹ̀ ọlọ́run ọba ní ṣahidà Allah annahu la ilaha illahu walmalaika wa ulul ilmi qa'iman bil qist ẹ bọ́lọ́run ọba ṣe àkọ́kọ́ ṣẹ̀yídà lọ́hù òun ọlọ́run fúnra òun òun jẹ́rìí. òun jẹ́rìí pé kò sẹ́lòmíì tíjọ́sìn tọ́sí àfọ̀hún òun mọ̀ bẹ́ẹ̀ òun dẹ̀ jẹ́rìí bẹ́ẹ̀. àwọn tó ṣèkejì òun lérí ẹ̀ òun náà làwọn màláíkà. àwọn kẹta náà làwọn onímọ̀ gbogbo ẹni tó bá nímọ̀ tí mọ̀ bá tó sì ń tẹ̀lé ń tó ké. Okay olùjẹ́rìí ni lérí ipò kan ṣoṣo lọ́lọ́wọ́ so látara àdé eléyìí ọlọ́wọ́n bá nira ànábì sọ fáwọn kèfèrí wípé ọlọ́wọ́n bá ti tó lẹ́lẹ́rìí láàrin ìwọ àti wọn àwọn sọ pé ó ṣàlà àwọn ó máa sìn ìwọ ń sọ pé ọlọ́wọ́n kan ṣoṣo lọ́yẹ ká máa sìn tí wọn ò bá gbọ́ rí ànábì fi wọ́n lẹ̀ ọlọ́wọ́n ọba ti tó ní ẹlẹ́rìí nítorí pé a ti mọ̀ pé wọ́n o ti jíṣẹ́ fún wọn ọlọ́run bá fi wá ní rẹ ànábì sọ fún wọn. qur'an. ọlọ́run ní rẹ ànábì sọ fún wọn wípé hìyà ilé ìyá hadal qur'an alukur'an tí mò ń ké fún yìí ọlọ́run ọba ló fi sọwọ́ sí mi ọlọ́run ọba ló fi ránṣẹ́ sí mi ọlọ́run ọba ló fi wáàyí qur'an òun ló fi ránṣẹ́ sẹ́mi ànábì kò sí dìkan tó fi fi sọwọ́ sẹ́mi ànábì. ẹ̀yin kèfèrí ìlú mọ́kà yìí àkọ́kọ́ kí n lè fi kìyín nílọ̀ ló fi jẹ́ pé mo wo mọ́ yín ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ lè òun dèrò ọkùn bí ṣùgbọ́n alukurani ìwé tó pé ni tó bá yẹ pọ́lọ́ lọ dákẹ́ ń bẹ̀ òun ni àbásọpára mọ́kà nìkan lọ́lọ́run rà nẹ́bì sí. ọlọ́run ni wàá máa ń balaga. àti gbogbo ẹni tí kuraani bá dé tí tó bá tún dé tí gbọ́ wọn gbogbo àgbáyé ló fi jẹ́ tí wa kò jọ bí pé àwọn àgùntàn Israẹli tó sọnù nìkan ni wọ́n ti kuraani ò ní takora wọn tó bá yẹ pọ́lọ̀ lọ dákẹ́ ń ni bá àwọn maka náà ni ń kún bí ẹ̀yin ará maka yìí nìkan torí pé ọlọ́wọ́ bá ti jẹ́ kó yẹ wa láyé tó pọ̀ ní alukur'an pé wa ma arsalnaka illa rahmatan lil alamin ìpè rẹ̀ ànábì àṣàdédé ràn ọ́ bí kì í ṣe pa ràn ọ́ ìkẹ́ ló jẹ́ fún gbogbo àgbáńláyé ayé wa fẹ́ ayé wa kọ̀ yóò mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí ẹ ká ṣe sùúrù ẹ ká máa bẹ̀ lọ́hùn nítorí pé gbogbo báwọn èèyàn ṣe ń gbógun ti Islam tó ibi tẹ́ ẹ bá rò pé ẹ ti pa náà rẹ̀ kẹ̀sì tó lọ kẹ́ tó padà yóò ti tún máa rú gbogbo táwọn èèyàn rò pé wọ́n ti ń gbógun ti islam ibẹ̀ gan ni islam ti tún wá ń dìde ọ̀kan náà àwọn ọ̀rẹ́ wa kan lọ UK lẹ́jọ́ mẹ́ta yìí ó ṣẹ̀ṣẹ̀ wá dé ọ wá ní àfi bí ẹni pé òun wà ní Saudi city tó ń gbé níbẹ̀ ó dárúkọ city yẹn mo ti gbàgbé orúkọ ẹ̀ ó ní gbogbo street báyìí kò sí street tí ò sí mọ́tálásí mẹ́ẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìjọsìn àwọn míì wọ́n tún wá bá àwọn mùsùlùmí ẹ wá rà á pé àwọn ò ló mọ́ àwọn mùsùlùmí ó sì tún lọ rà wọ́n tún sọ ní mọ́sálásí ní UK United Kingdom àbá Amẹ́ríkà la fẹ́ sọ sí Texas la fẹ́ sọ téèyàn bá débẹ̀ èyí ó rò pé Saudi ló ń wá ọmọ Amẹ́ríkà ó ń ṣe èèyàn lè mọ̀ bí gbogbo bá yé èèyàn lè ní ní haram. haramu maka àbí madina bẹ́ẹ̀ bá ra àwọn àáfàá ńlá tí wọ́n bá jókòó tí wọ́n bá ń ka àwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá wo àwọn tí wọ́n mójútó ẹ̀kọ́ yẹn dáadáa tẹ́ bá wò wọ́n dáadáa ẹ rí wípé kẹ́ ẹ tó máa kà á ẹ máa rí bí àwọn ọmọ àwọn ọmọ US àwọn ọmọ UK àwọn ọmọ US àwọn ọmọ UK ẹ máa rí wọn bẹ́ẹ̀ tí wọ́n máa jókòó níwájú àwọn àáfàá àwọn Chinese àwọn àwọn Japanese lẹ́ẹ̀rí wọn tún jókòó níwájú àwọn àfáà tí wọ́n máa kẹ́kọ̀ọ́ sọ ẹ wàá fi máa rò wípé gbogbo ibi táwọn èèyàn kódà ọ̀pọ̀lọpọ̀ ayé ilẹ̀ lárúbáwá mi gan pálapàla ti ń bẹ lára wọn bẹ́ẹ̀ bá wá dá wọn ìlú èbó ẹ wà rí bí Islam ṣe ń lọ ńbẹ l'Amẹ́ríkà a ẹni tó jẹ́ lecturer tó jẹ́ lẹ́hà ní Amẹ́ríkà kan náà ara àwọn student tó jẹ́ lẹ́hà tó ń bẹ ní yunifásitì l'Amẹ́ríkà ọ̀rẹ́ wa kan ń bẹ lẹ́kítọ́rà ní lamẹ́ríkà ó wá wálé ó lóun fẹ́ fẹ́ ẹlẹ́hà òun fẹ́ mú lọ́wọ́ bẹ́ẹ̀ lè rántí brọ́dà yìí nígbà tó dé <laughs> ẹrùngbọ̀n ó oníjàlábíà ló máa ń ìró ló tún ìzáàrù ló tún wá lò kọ́wọ́ wọ ìkòtí kan lẹ̀ ìzáàrù pé ìzáàrù làná ibi sábà máa ń lò níbi tún ní ah náà ó ní bóun ṣe ń nìyẹn kò tó and he's a lecturer mo wá ní ibi tẹ́ ẹ̀rọ pé ẹ ti ń paná rẹ̀ gan ibẹ̀ gan ní bí Islam ṣe rí nìyẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní University of Ìlọrin àwọn lecturers àwọn lecturers kọ̀ọ̀kan wọ́n yàn wọ́n láti lọ ṣe àwọn iṣẹ́ kan lamẹ́ríkà ní yunifásitì kan lamẹ́ríkà ìgbà tí wọ́n wá débẹ̀ tí wọ́n wá parí gbogbo nǹkan tán lọ ṣe tán ẹni tó wá jẹ́ fíìsì yunifásitì yẹn fẹ́ sàn ṣe lọ wá ní pé àwọn nídìí kan ra wọn lọ́wọ́ àwọn nídìí phd ẹni tó ní phd lọ́wọ́ nípa arabic àti islamic studies àwọn fẹ́ dá department kan lẹ̀ ní yunifásitì àwọn yẹn tí ó mọ kọ́ àwọn èèyàn léde lárúbáwá wípé iṣẹ́ táwọn fẹ́ gbélé wọn lọ́wọ́ nìyẹn kan bá wọn wá ẹni àwọn tó jẹ́ phd holders kan send ẹ̀ sáwọn. ìgbà táwọn lecturer yẹn wá dé wá ń ṣe sẹ́mínà kan wọ́n wá ń ṣàlàyé nǹkan yẹn fún wa wípé tọ̀ ká tún wo nǹkan o arabic ni wọ́n tún ní àwọn ń wá èèyàn fún nísìn so yẹn túmọ̀ sí pé àwọn kan tí wọ́n jẹ́ phd láti ní phd lọ́wọ́ ọbẹ̀ ti yọ fáwọn nìyẹn wọ́n ti àwọn ti da àwọn ti da àwọn èèyàn ti wà lọ́wọ́ sí i wọ́n ti da ara amẹ́ríkà wọ́n sì máa gbowó wọn wọ́n tún máa kọ́ wọn kí wọ́n sì tún máa kún wọn lẹ́sìn bí àwọn tún máa bá dáwà tiwọn lọ wọ́n tún máa gba sálárì wọn. bẹ́ẹ̀ sì ni ìyẹn làwọn kan sì ń kú sí bí ẹ kí ni ka arabic yẹn kí ni ka kò dáa kò ní kan náà kò sáàyè fún kò sáàyè fún àwọn amẹ́ríkà gan láwọn fẹ́ kọ́ báyìí so lẹ́ẹ̀fi jẹ́ pé ètò tọ́lọ́ ní ẹ̀sìn Islam àwa mùsùlùmí kò ní ìdí wàhálà ẹ̀sẹ̀ jàjà ṣe sòrò torí pé ẹ̀sìn tọ́lọ́ ọlọ́run sì ti ṣèlérí wàlẹ́dí asálárọ̀sọ làhùn bilihuda wàdí ní lahaq lè yóò fi yíra o ala àdéhùn ẹ̀kọ́ lẹ̀ wàlà o kàrẹ̀ hàl yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau karihal ọlọ́run ní yuriduna liyutifiu nurallahi bi afwahihim ọlọ́run ní ẹ̀ wá wò wọ́n ni wọ́n fẹ́ pa náà ìmọ́lẹ̀ ọlọ́run ọlọ́run sọ pé iná ṣe àmọ̀ pé téèyàn bá dá iná èèyàn lè bomi sí kó pa ṣùgbọ́n gílóòbù téèyàn máa fẹnu fẹ́ dọ́là ẹ́ àbí kéèyàn máa wọ́n mi sí òun lọ́lọ́run ló ń bẹ̀ ọlọ́run sọ pé náàrù ó ní núrù yuridu na liyutfi unora ṣé núrù ṣe é fi ẹnu pa ní bí àfùwá yìí òye ó kọ onítọ̀hún ẹni ọmọ fẹ́ atẹ́gùn sí bob òkú iná mi kí ló ń ṣe mo fẹ́ pa náà nu bob yìí ni màá fatẹ́gùn sí ah continue má fẹ́ nígbà báyà ló yọ ọkọ bọ́rọ̀ islam ṣe rí nìyẹn kò ní ìdí wàhálà kò ní ìdí jàgídíjàgan lóbi jẹ́ kó gba àwọn tó ń ṣe jàgídíjàgan pé àwọn ń pariwo ẹ̀sìn àwọn ń ju bọ́ọ̀bù kiri ta lọ́rùn wọn nìyẹn ẹ̀sìn tó yẹ pọ́lọ́ wọn bá ní protect ẹ̀tọ́ ìpọ́lọ́wọ́ bá ní dáàbò bò ṣe bọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí ní kàwé náà tún ṣẹ̀sìn yìí sáníyàn wọn nìyẹn ṣe bá níyàn wọn ni pé kẹ́ ẹ lọ iléèwé kẹ́ ẹ di kèfèrí ṣùgbọ́n lẹ́nu iléèwé wa di ibi tó ṣe wípé wo àwọn tó dárúgbọ̀n sí wọn lọ ń ṣe mechanical engineering àwọn tó dárúgbọ̀n sí wọn ṣe mining engineering àwọn ẹlẹ́hàn rí di medicine pharmacy wọn ah èròǹgbà wa ni pé kẹ́ ẹ di kèfèrí ibẹ̀ gan làwọn èèyàn títí wọn lọ ni ẹ̀sìn tọ́lọ́run bá sì ń ràn lọ́wọ́ a lè fi wé ẹ̀sìn ló fi jẹ́ wípé ọjà tí ò bá níye lérí là á máa lagún lé lórí yorùbá yẹn ò tí ì yé àwọn àwọn tòkunbọ̀ àwọn pátá tòkunbọ̀ bèrèsí àtòkunbọ̀ òun ni wọ́n máa lagún lé lórí ṣùgbọ́n òrìjìnà aṣọ ẹ̀ wọnú ṣọ́ọ̀bù wọ́n tún fi sínú ṣókèsì ni wọ́n fi sí wọ́n tún tanná sí i bí islam ṣe rí ni làwọn èyí fi laago kiri ń dájí. nítorí pé kì í ṣe pàṣẹ ń polówó ẹ̀ iyì yẹn ti wà ń bẹ̀ ẹnikẹ́ni tó bá sì ń wa iyì yẹn yóò tọ iyì yẹn wá yóò lè mọ value tí ń bẹ ń bẹ ṣùgbọ́n tẹ́ ẹ bá ń lọ ń ṣe wá ti gbọ́ngàn gbọ́ngàn gbọ́ngàn ẹ wá mọ ẹ wá mọ wá wá náírà tó tó náà. lèyìn tó fẹ́ ọ̀nà ọ̀rọ̀ aláàbẹ̀ àfọwáyé. نعم والله متم نوره wàláwó kàrí àl. ọlọ́nira ànábì sọ fún wọn wà uhiya ilayya hazal qur'an hazal qur'an li unzirakum bi. ọlọ́nira ànábì sọ fáwọn kèfèrí ìlú mẹ́kà wípé ọlọ́run ọba fi qur'an sọwọ́ sí mi kí n lè fi mọ kìlọ̀ fẹ́yìn ara maka kí n bá lè máa fi kìlọ̀ fún yín torí pé ẹ̀yin súnmọ́ mi jùlọ ẹ̀yin lọ́lọ́run ọba kọ́kọ́ rán mi sí lóbi gbogbo ẹni tí ó bá náà ọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọ rẹ látọ̀dọ̀ ìyàwó rẹ látọ̀dọ̀ àwọn ẹbí rẹ gbogbo ọmọ rẹ náà ṣe kiri ọwá ló ṣe wá sí lòdì ọdún kan ọ̀wálé ọmọ rẹ náà ti fún ìyàwó rẹ ni wàá ń tọrọ bára kiri mọ́sálásí pé kí ló dé ọkọ wa wọ́n bá ṣe dá wà lọ la kò rí bẹ́ẹ̀ amúnibúni ẹran bí ẹnu amúnibúni ẹran bí ẹ ó nìyẹn kò bá mu bẹ́ẹ̀ ọba lẹ́kọ̀ọ́ kó lọ tí ò bá lẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ dáwà bí ò bá lẹ́kọ̀ọ́ kó kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ dáwà a kì í wá ṣe dáwà ká tún wá mọ̀ jẹ́ kán bú ẹ̀sìn látara wa so látara àdí eléyìí ẹni tó kọ́ ọlọ́run sọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ni wa anzir ashiratakal aqrabin bẹ̀rẹ̀ wá sí rẹ ìkìlọ̀ rẹ lọ́dọ̀ àwọn ẹbí rẹ tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn nítorí wípé bóníkàlùkù bá mójútó eléyìí ìwọ̀nba ni wàhálà ó pọ̀ bẹ́ẹ̀ mi bá mójútó yàwó àtọmọ mi tí wọn náà mójútó àwọn tiẹ̀ àwùjọ dáa ìgbà wa sí wo fẹ́ máa gbé káàkiri kí n tó sọ ganan pé bàbá tèmi náà ti sọ fún mi nílé ní mọ́tàlásí wa náà wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ náà fún wa mẹ́ ẹ jẹ́ ẹni tí àwọn tó lọ́wọ́ ọkọ bí wálé làwọn tán súnmọ́ wa yẹn pẹ́kípẹ́kí àdúgbò rẹ wá ń bà á àwọn èèyàn ò kírun wo jáde lọ àwárí ọmọ mọ́ níbolẹ̀ wa a wà ní ọ̀nà kútọ́nu báyà gbé dá wà lọ ayé rẹ gan àwọn èèyàn wà mọ́ èyí tọ́lọ́wọ́ bí ọ́ níbẹ̀ yẹn àwọn ará kútọ́nu náà ọlọ́wọ́ bí wọ́n léèrè báwa fa bẹ́ẹ̀ ọlọ́run ó bi kó wá léèrè níbi jurisdiction rẹ yẹn ọlọ́run ọlọ́run mọ ń torí tó fi fi ọ́ sáàyè yẹn nígbà wàá jẹ́ kí mọ́mú mọ́tálásí lẹ́nu adé mọ́tálásí àbọ̀n bẹ́ẹ̀ ọ̀la adé mọ́tálásí wọn à ọmọ wà lọ́nà Kaduna báyìí èwo náà ń sẹ́ bẹ́ẹ̀ wọ́n tún gbé dáwà kan lọ́bẹ̀ ni mọ́tálásí títí wá ń kírun fáwọn èèyàn kan wọn èrí ń bẹ̀ mọ́ so ọlọ́run bá fi sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nílé ó ń zèrọ kún bẹ́ẹ̀ ànábì sọ fún wọn wípé ẹ̀yin ará mọ́kà ọlọ́run ọba ní ẹ̀yin ẹ̀mí àkọ́kọ́ tọ́lọ̀ ní kí n fi kùránì yìí ṣèkìlọ̀ fún kò wá mọ lórí yín nìkan wà mọ́ àti gbogbo ẹnikẹ́ni tí ọ̀rọ̀ kùránì bá tún dé ti gbọ́ ẹ̀ ìyẹn ló fi wá ń yẹ wa wípé gbogbo èyí tá a bá ti wá gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run tó sì yẹ wa ká mọ́ pamọ́ra ká tún wù fẹ́ lómi anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni baligu ani walawu aya anabi ni ẹ sọ ń pa mi gbogbo ntẹ ẹ bá gbọ́ nípa mi ẹ wí fẹ́ lomi ntẹ ẹ bá gbọ́ látọ̀dọ̀ èmi anabi tó sì jẹ́ tó fẹsẹ̀ rinlẹ̀ tẹ́ ẹ sì nímọ̀ nípa rẹ̀ ẹ mú détí gbọ́ àwọn ẹlòmíì náà walawu aya kódà kò sí aya kan ṣoṣo eléyìí ń jẹ́ kó wípé ọlọ́run kò rá anabi sára lu mọ́kà nìkan ṣùgbọ́n àwọn ará mọ́kà lẹ́ni àkọ́kọ́ tọ́lọ̀ ní kọ́kọ́ fi ṣèkìlọ̀ fún wọn wá máa ń bala àti gbogbo àwọn tó bá dé tìbọ̀ wọn. àyìnbọn lẹ́dẹ̀ṣẹ́dùn ànàmàlọ́yìn àlẹ́hàtàn òkúrọ́. ọlọ́nira ànábì bí àwọn kẹfẹ́rú ìlú mọ́kà bí wọ́n léèrè wípé ọ̀dà ǹjẹ́ sẹ́yìn lè fọwọ́ sọ̀yà wípé ẹ jẹ́rìí wípé ọlọ́run mi ń bẹ̀ lẹ́yìn ọlọ́run ẹ jẹ́rìí bẹ́ẹ̀ kí gbogbo ọjọ́ sanwó ọlọ́nira ànábì bí wọ́n léèrè bẹ́ẹ̀ tó bá yẹ kó da yín lójú ẹ sọ wípé ọlọ́run míì náà tún bẹ tó ṣe déédéé ọlọ́run tán bá lè jẹ́rìí bẹ́ẹ̀ ọlọ́run rà ànábì bí wọ́n léèrè ọlọ́run ní táwọn bá wá jẹ́rìí bẹ́ẹ̀ tí wọ́n bá lọ́lọ́run mi ń bẹ lẹ́yìn ọlọ́run kú ọlọ́run rà ànábì sọ wọn la ashad sọ pé mi ò bá yín jẹ́rú ẹ̀ rí bẹ́ẹ̀ kú lè la ashad ọlọ́run rà ànábì mọ́ bá wọn jẹ́ irú ẹ̀ rí bẹ́ẹ̀ yípo lọ́hún míì tún bẹ lẹ́yìn ọlọ́hún. qul ànábì sọ fún wọn pé dájúdájú ọlọ́hún ti wá ilahun wahidun ọlọ́hún ọba ọ̀kan ṣoṣo ni àṣọ ni kò pé méjì kò pé mẹ́ta. wa ànábì sọ fún wọn pé tó bá rí bẹ́ẹ̀ èmi yọwọ́ yọsẹ̀ kúrò níbi gbogbo ntẹ́ ń pa pọ̀ mọ́ ọlọ́hún ẹ má kí ẹ bọ́ papọ̀ mọ́ mi ẹ má kì mí mọ́ iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run wà ní ìbàrí òun èmi yọwọ́ yọsẹ̀ mi má tó ṣeré kúrò níbi gbogbo nǹkan tẹ́ ń papọ̀ mọ́ ọlọ́run nínú èròǹgbà yín àti nínú ṣe yín ẹ rí i pé gbogbo àwọn àyà tá à ń tú yìí ọlọ́run ọba ń fi ìjọ kan ṣoṣo rẹ̀ rinlẹ̀ lérí àwọn kèfèrí ló fi jápéjọ́ alikiyama kò ní í sí àwíjàre kankan àwọn ẹ̀rí tọ́lọ̀ ń mú wá yìí ó tako làákàyè tó pé tako kéèyàn wá ní òrí bẹ́ẹ̀ ṣùgbọ́n làákàyè àwọn kèfèrí bó ti wulẹ̀ kí wọ́n pé lọ́pọlọ tó kódà kan jẹ́ pòfẹ́sọ̀ ìfẹ́ ẹnu àti gbéraga yóò ràgà bo làákàyè wọn yẹn kò ní jẹ́ wọ́n juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́hún ṣùgbọ́n wọ́n wá juwọ́ ju sẹ́lẹ̀ wọn ò juwọ́ ju sẹ́lẹ̀ ọlọ́wọ́n bá yóò lo àwọn nǹkan tá à ń sọ yìí láwùjáre lé wọn lérí níjọ́gbìn dàlkìyàmọ̀ torí pé gbogbo àwọn ẹ̀rí yìí ti tó fún yàn láti lè gbà fọlọ́wọ́n ọba lọ́yẹ̀ kéèyàn máa sìn àìmọ́ wàá gbà fọlọ́wọ́n ọba yẹn ọ̀ràn ni tó bá di jọ gbẹ̀ndẹ̀ alikiyama abẹ́lẹ́wọ̀n ọba nínú títóbi rẹ̀ mọ̀ sí wàhálà dọ̀rùn mọ́tọ́ èyí tá a gbọ́ yìí ọlọ́run yóò ṣe wá láǹfààní ó ti wá ṣe wá lọ́mọlẹ́yìn àdẹ́bíwá muhammad sallallahu alayhi wa sallam àpadà sí aburú kọ́lọ́ mọ́ fi kẹ́ni kọ̀ọ̀kan wá kẹ́límẹ̀ ta ni. kọ̀fí في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم يا رب العالمين ìjọba òun ló ní àṣẹ ìdarí ìlú ọ̀hún èkéyìí nínú ìlú tí a bá wà Ondo State táwa ń bẹ̀ yìí ẹni tó ní ìdarí Ondo State òun náà ni gọ́vnà Abdulrahman Mímíkò òun ni Ọlọ́run kó ìdarí lápèjúwe ní ìsìn tí gọ́vnà bá ní lọ́la ẹnìkan kò gbọdọ̀ jáde bọ́ta kò sẹ́ni tí ó jáde bọ́ta bọ́lọ̀ ń ṣe máa ń tó nìyẹn àlámọ̀rí ẹ̀sìn àwọn ìjọba náà wọn ò rí fa rẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn lókùrú gbà tí àwọn ìgbésẹ̀ tí ẹlẹ́sìn bá fẹ́ gbé tí ò lè kó bá àlàáfíà ìlú so ìjọba ò rí fa rẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn so bákan náà ìbéèrè lórí ẹni tí ó ń kí tàràwì níbi tí wọ́n ti ń kí ní mẹ́rin mẹ́rin tó bá ti lè kí méjì ń ìwọ jókòó ó ṣàtàyà ọlọ́jọ́ yìí rẹ̀ níbi níbi tọ́ba lè bá níbi kẹta ọlọ́jọ́ yìí rẹ̀ yóò fi sálámà so hada wallahu alam so ẹni tó ń béèrè ó ti yé àbí ó ti yé àbú so naam àkọ́kọ́ náà ìbéèrè tó bíbéèrè yẹn nídìí àlàyé tarawih wọ́n lè kí ní méjì méjì kásálámà ìgbà míì wà ń bẹ ìmáàmù mi yóò kí mẹ́rin gbunduku oníjókòó yóò kí mẹ́rin ẹ̀yìn mẹ́rin yẹn ni yóò joko jókòó yóò tó sàtàyà yóò tó sálámà yóò tó kí mẹ́rin báyẹn yóò tó jókòó yóò tó sálámà yóò wá kí méjì sí wọ́n máa ń kí bá àná ṣùgbọ́n níbi mọ́sálásí tí àwọn èèyàn ò bá ti gbọ́ yé bẹ́ẹ̀ bá lọ dáyùn lẹ̀ yóò dá wàhálà lẹ̀ dẹ̀rẹ́ mọ́sálásí táwọn àgbàlagbà bá wà kéèyàn ó máa kí ní méjì méjì káwọn èèyàn ó lè máa ráàyè tètè sinmi ó lóore ju kéèyàn ó kí ní mẹ́rin gbunduku torí pé mẹ́rin yẹn àti tètè jókòó sinmi yóò pẹ́ tó ti yé so àlàyé tó wà ń bẹ̀ àwọn á ní tẹ́ pé mọ́mù yẹn ń kí ní mẹ́rin tẹ́nìkan wá fẹ́ jọ ìwọ̀n pẹ̀lú àníyàn ìṣáì torí pé jawaasu sọláàtì lèmọ̀fútẹ́rìdì khalfa lèmọ̀tànáfìl yajuz inda yàní al-ulama onínáfìlà lè kírun lẹ́yìn ẹni tí ń kírun ọ̀ràn yẹn ẹni tí ń kírun ọ̀ràn yẹn lè kírun lẹ́yìn ẹni tó ń kínáfìlà ṣùgbọ́n nínú àwọn mọ̀sáàbì lónìí mọ̀sáàbì arímọ̀sáàbì tí wọ́n ní kò lẹ́tọ̀ ṣùgbọ́n kì ṣe bí tá à ń lọ nìyẹn so èyí tó hàn sáwà ní kò lẹ́tọ̀ so téèyàn bá fẹ́ kí ìṣáì báwọn tí màmú bá ti kí méjì sẹ́yìn pé kò ní jókòó tiẹ̀ ìwọ òjókòó tó bá dìde lẹ́ẹ̀kẹrin rẹ̀ tó sálámà ìwọ náà bá sálámà iṣẹ́ ìtì ẹ̀ ti pé nìyẹn ní tá à ń sọ ọ̀nà sóti yé báyìí tòtí ò bá kẹ bí lọ́wọ́ àbúfóró rà so àwọn náà ní béèrè so dẹ̀ wọ́n ní ẹ̀dà ní ẹ̀sán ṣáfù àti wítìrì gbogbo ìrun méjì méjì ní jẹ́ ṣáfù gbogbo nǹkan tí a bá ti lè tí nǹkan méjì bá lè pín ní jẹ́ ṣáfù wítìrì nǹkan tí nǹkan méjì ò lè pín ó bẹ̀ látòrí ẹyọ kan mẹ́ta márùn méje so ti ń jẹ́ wítìr so látara àdélé so gbogbo méjì tá a ti ń kíbọ̀ náà ṣáfù náà gbogbo ìta àti ń kíbọ̀ ẹ rí i pé àwọn bàbá tá ti kí mẹ́wàá tó bá méjì ní ẹ̀dá nínú ṣáfù o so gbogbo ìta àti ń kíbọ̀ náà ṣáfù náà ni <laughs> so ṣáfù náà gbogbo ìta àti ń kíbọ̀ látàárọ̀ so ẹyọ kan tá a kí lẹ́yìn ẹ̀ ní wítìrì tá a fi léwu ó ní wítìrì méjì òun àti gbogbo ìta àti kíbọ̀ náà ṣáfùrù náà ni méjì méjì méjì méjì méjì méjì méjì náà ni kọ́lọ́n kó bá a san bàbá wa lẹ́sàn dáadáa so bákan náà birthday kọ́lọ́n kó ṣàánú wa tá a bá ní ká fojú ẹ̀sìn wò ó Islam kọ́ wa ni ká máa ronú ọjọ́ kú intẹ́sìn Islam kọ́ wa ni ìyẹn ni ó lè jẹ́ kí oníkálukú lè máa yẹrẹ ẹ̀ wò àyé ọ̀rọ̀ tó ní kéèyàn máa ṣe bátìrì àyé ọ̀rọ̀ tó ò ní nítorí pé tó lọ wọ forty years ò ń ṣe bátìrì ta ló fi dán lójú pé èyí tó kù tó lò yóò tó forty mà forty tó ti wá lòun ṣé o ti rí àkọọ́lẹ̀ ibi tọ́lọ́ ń bọ́ ọkọ sí pé hundred percent lọ gbà ní gbogbo bó o ṣe lò ló fi wá fa ká celebrate yẹ. so bẹ́ẹ̀ bá lè ronú jinlẹ̀ nù làákàyè ọmọ wípé kò tọ́wá yẹ kó bá délé yẹn wá fẹ́ ṣe níjọ́ wo lo jíjọ́ yẹ kó o dúpẹ́ bọ́lọ́hún kò yíjá téèyàn ọ̀dàgbà sí èní ojoojúmọ́ lọ́ọ́ ká máa ṣe nu ojoojúmọ́ ni ebi ojoojúmọ́ náà là ń dàgbà sí so látara àdé eléyìí kò béèyàn bá jẹ́ni tó lè ronú jinlẹ̀ dáadáa kò sí àǹfààní kankan bẹ́ẹ̀ so béèyàn bá wá fẹ́ ṣe nǹkan kan tó dùn mọ́ èèyàn ní pé èèyàn fẹ́ dúpẹ́ fọlọ́run mọ́tàlásì ní kéèyàn ra kíní síbẹ̀ ìpìtọ̀ ọlọ́run mo dúpẹ́ o lórí àwọn orin tó ń ṣe fún mi o oníkè máa ṣẹ́kù láyé o alhamdulilayi o lè ṣe dáadáa sí mọ́tàlásì mọ́ká wá pàpè jẹ ìwé kílẹ̀ ń ṣe à ń sọjọ́ bí ńlá ìyẹn àárí ibi fi ha nínú ẹsẹ̀ kọ́dà odidi ìmọ̀ọ́mù ńlá mi ìmọ̀ọ́mù dúmẹ̀ àwọn ọmọ rẹ̀ tó wà ń lo ìbò wọ́n ń ṣe bá dé fún bàbá wọn kọ́dà jíìpù pé odidi màmú kan ṣe èèyàn ọ̀sọ́pọ̀ wọlé níta béèrè ni pé kí ni dẹ̀ lílu ẹ̀ kí ẹ̀ ọba sì ti lẹ́rìí kò fẹsẹ̀ rinlẹ̀ nínú nínú ẹ̀sìn nìyẹn ṣùgbọ́n bó ṣe wá rí yẹn ó tún gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lápèjúwe ní ìsìn ẹnìkan wá ń ṣe bátìdè èèyàn wá débẹ̀ wá ń ṣe wá ṣe pé ẹwọ náà ẹwọ náà wá ṣe ni èèyàn di ti yé bàbá wa fún yàn ló ń jẹ ń béèyàn bá fẹ́ jẹ béèyàn bá jẹ kì í ṣe àrọ́mù téèyàn jẹ ṣùgbọ́n èèyàn lè má jẹ àrùn lápèjúwe irú àfa àti tẹ́ ń bi léèrè nípa ọ̀rọ̀ wá sí bẹ́ẹ̀ ánìsì wípé kò kò kò lẹ́sẹ̀ ńlẹ̀ bá a ṣe sọ yìí kẹ́nìkan wá fẹ́ ṣe bátidé ládùúgbò yìí kọ́ kí n lọ bẹ̀ káwá gbóúnjẹ kalẹ̀ kí n ẹlòmíì lè máa jẹ alèmọ́nìyàn alèmọ́ sọ pé kọ́ mọ́ jẹ ṣùgbọ́n àwọn alèmọ́ jẹ tawaruan kì í ṣe tó bá yẹ pé haramu ni àádì lọ́wọ́ mu pé má jẹ́ wọ haramu ni ṣùgbọ́n nǹkan mi ń bẹ pé èèyàn ò ní jẹ èèyàn sì lè má mú yàn lọ́wọ́ pé kó má jẹ èèyàn ò jẹ́ ń tèèyàn tawaruan ní ti ìsàsàjẹ òní ṣùgbọ́n wẹ́ntẹ́ni tó fẹ́ ń sàsàjẹ ẹ̀sìn rẹ̀ náà yóò ṣọ́ra fún irú àwọn nǹkan báyẹn tó pé nítorí bá sọ pé kò lẹ́rìí inú ẹ̀sìn tó bá yẹ pé ẹ̀dá kan ẹ bá ń gbóúnjẹ jáde ah bá dìde là ń ṣe ẹgbẹ́ jáde ah ó lẹ́ ń sẹ́nu fótófótó lẹ́ ń jẹ nísìn ẹ̀ tún borí mímbà nísìn lẹ́mọ̀ ní bídíà ní bídíà ni ó so gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀sìn abẹ́ tó ń pàpè mọ́ra àgbọ́yé ẹ̀sìn kó sọ̀rọ̀ àfúrò nǹkan báyẹn bẹ́ẹ̀ bá fi sínú àwọn èèyàn ọ̀bàjẹ́ àmọ́ ó yẹ kéèyàn sá fún àwọn nǹkan téèyàn ó tó ti yé ìyìn tó mọ́ òun ni so a lè gbé ìdájọ́ lórí pé bóyá ẹni yẹn ti fi sínú yóò dá àwẹ̀ yẹn padà kì í ṣe pé àwẹ̀ yẹn bàjẹ́ àwẹ̀ yẹn lálàáfíà ṣùgbọ́n àwọn afọ́kànsọ pé kéèyàn sọ́ra fún irú àwọn nǹkan báyẹn hada wallahu alam àfáà ti ń ṣe wáàsí tó wá bẹ̀rẹ̀ sí ní bóyá àwọn èèyàn kan àfáà kan ṣe ti bẹ̀rẹ̀ sí ń ṣépè àlá kò lè tó báyẹn fama ala rasul illa al balag kadhalika min qabil famanna Allahu alaykum ẹnikẹ́ni ẹnu rẹ̀ ò gbà á láti máa ṣe pẹ̀fẹ́ nìkankan o ò sì níná tó fẹ́ nìkankan wọ̀ bó ti wùlẹ̀ ọmọ èyí tó sì ń sọ yẹn tí wọ́n gan ń sọ ọlọ́mọdé ara padà sí ibú ó lè dọ̀la gan kí wọ́n wá sí pé ìwọ lọ́mọ ṣe pálapàla táwọn ènìyàn gan ó tún wọ́n ṣe wá sí fún wọn sọlọ ti ìdáyà ọ̀dọ̀ ọlọ́run ló wà fama ala rasuli ilal balak torí pé mélòó mélòó lẹni tí ń ṣe pálapàla lẹni tí ó sì dọ̀la tí ó yí padà sí dáadáa sọlọ fi jẹ́ pé téèyàn bá ń ṣe wá sí kéèyàn ó sọ́ra ntí ẹni tí ń ṣàìdá ń ṣe tí ọ̀dà yẹn ni kọ́ ọkọ̀ má kọ́ personality ẹ̀ ẹni tí bá ń ṣe tí ọ̀dà tá a bá ń sọ fún pé ntí ń ṣe ọ̀dà ntí ń ṣe tí ọ̀dà la kórìíra lára rẹ̀ kì í sòun gangan la kórìíra tó bá ti fi ntí ń ṣe tí ọ̀dà lẹ́ àti jìdì kan náà nù ṣùgbọ́n nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn léni ẹni tí ń ṣàìdá ó kórìíra ìdá yàtọ̀ náà tó bá fa ìdá yẹn lẹ̀ gan ò ní fẹ́ràn rẹ̀ tòun ò sí nínú ẹ̀kọ́ Islam bẹ́ẹ̀ yìí nìkan ń ṣe nǹkan tí ò dá ń sìn ní tí ò dá yẹn ni ká máa lára rẹ̀ pé n tó ń ṣe yìí ò dáa mi ìfaramọ́ n tó ń ṣe inú mi ò dùn sí ó dúpọ̀ lè dọ̀la kó fi nǹkan yẹn lẹ̀ tó bá ti fi nǹkan yẹn lẹ̀ ó ti parí ẹ̀dọ̀ rẹ nu sọ̀rọ̀ tó bá yẹ pé personality ẹ̀ gangan lòún kórìíra bó fi nǹkan yẹn lẹ̀ gan èlé rẹ mọ́ láéláé so ọ̀rọ̀ sì nìyí ẹyin lóhùn tó bá ti lè bọ́ báyìí ó tún sọ̀rọ̀ sá ẹni tá a sì ń bá sọ̀rọ̀ wọ́n ní pẹ̀lẹ́ ó lákọ̀ọ́ lábo ṣùgbọ́n gbà tó fẹ́ correct ẹ̀ public ẹgbẹ́ lórí ibú ààrẹ o sì pèrè láfa yóò ní ọ̀dà kò sí ìtọ́kàn ṣé wọ́n lọ́lọ́ ni wọ́n á jọ gbé jàre káàmù òwòkọ́ ló sàdáná kò ní gbà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ nínú hadithi àfọwà jundub ipe arákùnrin kan òun máa ń sábà máa ṣe pálapàla ẹnì kejì rẹ̀ òun máa ń sin lọ́hùn ó wá ń sọ fẹ́ni kejì pé ah sórí wọ̀ yìí lan yakfir Allahu laka ọlọ́run ò lè forí jìn ọ́ lálẹ́ sànàbì ni wọ́n wá sí bẹ́ẹ̀ wọ́n fà yé lẹ̀ ọlọ́run bá wá ń sọ pé ta lẹni tó ń sọ wípé mi ò lè forí jìn ẹni tó ṣẹ̀ mi ìpè wà kọ́ dìgbà fari tùlà mo sì ti forí jẹ nìyẹn wà bá tu amalak ìwọ tó wá ń sin lọ́yẹ̀ gbogbo sẹ́ẹ̀rẹ̀ mo sì ti bàjẹ́ so látara àdéhùn eléyìí kéèyàn sọ̀ra. bẹ́ẹ̀ bá ń ṣe wá sí i ntí ò da yẹn kéèyàn ó àmọ̀ rẹ̀ pé kò dáa kò sì sí nínú ìṣesí ànábì sallallahu alayhi wa sallam tànábì bá ń ṣe wá sí i ànábì èyí dákọ ẹnìkan bí kánábì ó sọ pé famada taquluna fi raj fi fi muri'in kí lè fẹ́ sọ nípa ẹnìkan èyí tí ń mutí èyí tí ń ṣe àbánábì ó sì máa sọnù gbogbo ẹ̀ tí bá ti mutí ó ti mọ̀ pé ọba ń wí torí pé àfa ń ṣe wá sí ti ń dárúkọ èèyàn ó ti restrict ibi tí wàásì rí òde ngbọ̀ bá ti dárúkọ ẹnìkan ẹnìkan wọn kò kú bèbè wí ẹni tí ń bá wí ni ó sì ṣeé ṣe kó jẹ́ pé yín tó ń sọ ẹ náà kàn ó tó dárúkọ tó ẹni tí ń bá wí ṣùgbọ́n kó má dárúkọ ẹnìkan gbogbo ẹnikẹ́ni ẹni tó ọmọ lọ́mọ àìmọ́ ẹlòmíì bẹ́ẹ̀ títí ju ìyẹn gan lọ àìmọ́ yẹn gan ní fi ń sọ pé ọjà sí ṣùgbọ́n pé bóun ṣe òun dá lójú ẹ̀ gan sọ lójú ẹ̀ ẹni téèyàn bá wá rí i pé ó ní àwọn tó kù díẹ̀ káàtó púpọ̀ lọ́wọ́ kéèyàn lọ bá lóhùn àti ẹnìkan kéèyàn lọ ṣe wáàsí fún un ọlọ́run tún máa ń lo èyàn sábà bí láti lè tún ó ṣe é ṣe kó náà tún láwọn ìdí kan tí fi ń ṣe nǹkan ó náà mọ̀ pé ò dáa ṣùgbọ́n ìdí tó ń fi ṣe dín ní ah, ẹ bá mọ̀ wàá ṣe báyìí ẹ ṣe ṣe báyìí ẹ ṣe ṣe báyìí kọ́lọ́run wá lo ọ̀n sábà bí àfitúnṣe yẹn là á ń yẹ adiyallahu bika mura'an khayrun laka min humur min humur na'am òṣìṣẹ́lá muhammed sallallahu alayhi wa sallam ó ní kọ́lọ́ òun kó fi ẹnìkan mọ̀nà láti pàṣẹ rẹ̀ ó lóore fún ọ ju ràkúnmí pupa lọ nínú rìwáyà mi khairun laka mina dunya wa ma fiha ó lóore fún ọ ju ayé àti gbòdì bẹ́ẹ̀ lọ tó ẹjẹ́ àṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú wáàsí torí pé ẹni tí ń ṣe pálapàla lélẹ̀ ó lè dọ̀lá kó padà dé ẹni tí ń ṣe dáadáa so kò nídìí èpè bó ti wulẹ̀ kó ma hada wallahu alam bákan náà ẹni tó súnmọ́ obìnrin ní ọ̀sán Ramadan tí wọ́n tún wá lóyún tán bímọ àkọ́kọ́ náà kò sí ní tó sọmọ àsìkò tọ́lọ̀ nínú wọn wáyé ni lòun wáyé kò lẹ́sẹ̀ kẹsẹ̀ wo lóní òun ò lẹ́sẹ̀ àmọ́ àwọn òbí rẹ̀ méjèèjì ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wọ́n gba àwẹ̀ yẹn padà wọ́n ó sì tún san kàfàrà àwẹ̀ ọjọ́ tí wọ́n súnmọ́ra wọn wọ́n gbà padà tọ́ba tí wọ́n gbà àwẹ̀ padà wọ́n wàá san kàfàrà nínú kàfàrà wọn ni wípé ààwẹ̀ oṣù méjì ṣàárẹ́ni mutatabi'ain oṣù méjì tó tẹ̀léra wọn so bọ́ bá dín ọjọ́ kan yóò tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so tòótọ́ ọba ti ọlọ́mọ ọmọ ṣe bẹ́ẹ̀ náà ni kó o lè kọ́pọlọ rẹ ó lè jí bọ́ ọba ń ṣe wọ̀nrànwọ̀nràn ó lè mọ̀ pé nítorí <laughs> fẹ́ rọ́ọ̀lù yìí bí wọ́n bá ronú sí ìyàwó ronú sí pé bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o <laughs> ṣe é mọ ìtanà tí ń o so bó sì ṣùgbọ́n lórí ìtọ́mọ ọ̀kan nínú ìtanà nìyẹn o so ó tún láwọn ìpele ìpele ọmọ ò ní ẹ̀ṣẹ̀ kankan tiẹ̀ àsìkò tó lọ lóun ó wáyé nìyẹn ṣáàdà wallahu ọmọ eléégún tí wọ́n ń kì í pé tọ́ ọmọ fún so ti eh, ọkàn máa sọ́bà náà ni kì í ṣe bí kọ́ wáyọ̀ kúkú sí ìyá náà o so eh, so ọkàn máa fẹnu sọ́bà náà ni so ti yé báyìí hada wallahu